وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tí ó tún kọ àkójọ wa pọ̀ ní àárọ̀ yìí à ń fi títóbi rẹ̀ bẹ̀ àti àwọn orúkọ rẹ̀ àpèjúwe rẹ̀ tó rẹwà ìyọ́nú rẹ̀ tó fi kó wa kó má fi ìbínú rẹ̀ kó má fi tó wa a rí wípé torí ti ọ̀wọ́n epo. ó ní àwọn ọ̀rìn tó pọ̀ lára láti tètè mú wa bọ̀tà àwọn náà ń bọ̀ torí bàtà jáde lánàá pé ká lọ sí sáìdì àkọ́kà sọ̀hánàlá àrí bí àwọn èèyàn ń ṣe wà nínú látara epo torí náà àwọn kọ̀ọ̀kan tá a bá ní àkọ́kọ́ ṣiṣẹ lórí rẹ náà kó di wípé àwọn èèyàn dé káfíyàn fún wa ní grace kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó bá fi ìfọkànbalẹ̀ àti ìdẹ̀kùn kó bá fi sí ìgbésí ayé wa nínú ìlú yìí àti nígbésí ayé wa Okay. Ẹgbẹ́ akínkọ́ ka ìbéèrè tí wọ́n fún mi sá. Bẹ́ẹ̀ni. So, ẹni sọ wípé ní 2013, àwọn bí ọmọ sí ọ̀dọ̀ alágbò. So, wọ́n lọ́mọ yẹn jáde láyé ní ọjọ́ kejì tí wọ́n bí. So, ní 2014 bákan náà, so wọ́n bí ọmọ míì so sọ́dọ̀ alágbó náà. no this time around ọ̀dọ́ là ń pè private hospital so wọ́n wá to go ọmọ yẹn tún jáde again that's uh, the fifth day so wọ́n wá ní at the moment àwọn wà nù him. so and that me eh, ní àná àwọn àti ọkọ àwọn ní àlá kan tó burú díẹ̀ so nípa oyún táwọn níyẹn so wọ́n á béèrè pé kí làwọn lè ṣe. ìgbà tí wọ́n sọ pé àwọn bí sí alagbo alágbo mo béèrè pé ṣé kejì náà sọ́dọ̀ alágbo ni ah, àwọn ọmọ ya wa tí wọ́n jẹ́ doctors wọn ò sí bí bọ̀ tí wọ́n bá dé á pè but experience personally ta ni ni wípé ó ṣẹlẹ̀ sí arábìnrin kan bẹ́ẹ̀ ìgbà tí ni ìgbà àti ìkejì ìkejì náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but ní hospital ni àwọn experience táwọn doctor mú wa wọ́n ní ara arábìnrin yẹn ṣe àfẹ́kù àwọn nǹkan kan tó pàtàkì nínú tí ó yẹ kí o máa ní nígbà tó bá wà nínú ìyá torí bọ́mọ yẹn ṣiṣẹ́ ni wípé má ṣe bí báyìí ó ké ọdẹ dákẹ́ ó ké ọdẹ dákẹ́ tó ní tí wọ́n ṣe ni wípé wọ́n wá fi sí àwọn èròjà kan tàbí àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan kó tó di wípé olóyún ẹlẹ́kẹta alhamdulilayi allah subhanahu wa ta'ala wọ́n fi ṣe sábà gbé wọ́n mọ dúró náà gbogbo àlá téèyàn bá lá kò tí ì túmọ̀ sí nǹkan kan téèyàn bá tí ì tù tọ́rọ́ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní àlá bí n fóònù. téèyàn ò tí tu kò tí balẹ̀ ṣàmọ̀ pé tẹ́ bá fi ẹsẹ̀ nǹkan tó ti bà kí ni tó gbé ní ẹ̀ máa ṣe ọmọ àgbọ̀ọ́lẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam pé tá a bá tí ì tó àlà ntá ń páyà ní aburú nù rẹ̀ kò ní ṣẹlẹ̀ inṣàlá ọlọ́run ní jẹ́ but uh, kí wọ́n kún fún àwọn tàwídáàtì kí wọ́n dẹ̀ máa yànnàwá fi lóru kí wọ́n dẹ̀ tún sí kí medical expertise lórí rẹ̀ Islam ò kọ́ aha pẹ̀lú ògo ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala yóò bí láyọ̀ ṣá gbogbo wa náà máa rántí rẹ̀ nínú àdúrà wa. السلام عليكم يا شيخ عليكم السلام يا كرم بارك الله فيكم نعم فيك بارك الله ìyàtọ̀ láàrin teclid. láàrin teclid. kọ̀gbọ́n yorùbá torí ọbẹ̀ èkó ni. ìyàtọ̀ láàrin teclid. àti ìtìbà àti dídí àti ìtìbà. bẹ́ẹ̀ ni sà ẹ̀dákun la fẹ́. teclid ni wípé ṣé lágbàá iláyà ló ti sọ ìgbà tó ti sọ tó bá sọ ní tẹ̀lé. ó lè jọ́ra àyàn fàlàìmọ̀kan but ẹni tó bá ti jẹ́ pé ó lè ń yẹ ẹ̀rí wò wọ́n wí báyìí wọ́n sọ báyìí tí ẹ̀rí bá dẹ̀ wá báyìí tẹ́rì bá wá báyìí tó bá tún wá báyìí báyìí láà lò tí wọ́n bá tó kótakóra wọn tí wọ́n bá wọn ò gbọdọ̀ ṣe tẹkílẹ̀dì ìtìbá ni ó ṣe yóò wá ẹ̀rí àáfàá tó ń sọ̀rọ̀ yẹn yóò wò dáadáa sọ ti yé báyìí yóò wò dáadáa pẹ̀lú àwọn kọ̀wáìdì rẹ̀ ètò pàtàkì nínú àwọn kọ̀wáìdì náà nínú àwọn tó pàtàkì jù mẹ́rin wípé zọ́hìrì hadith tàbí ẹ̀rí ká tẹ̀lé ọlọ́lá ju wípé ká ṣe tàwíìlù rẹ̀ lọ àyàfi tí a bá rí ẹ̀rí pàtàkì tó jẹ́ wípé nínú àwọn ẹni tó kọjá wọ́n tú síbẹ̀ torí nínú àwọn tí àwọn ẹni tó kọjá wọ́n lè tú ọ̀rọ̀ sí bákan táwọn náà ní gẹ̀jẹ̀ mọ́tòlẹ̀ ah, Umar bin Khattab radiyallahu anhu wọn ò gbàtẹ́ mọ́tò. wọn gba tomato but àwọn sàbí tí wọ́n wà ń bẹ̀ wọ́n yà pa wọn ní rárá o òjíṣẹ́ náà ṣe lásán àti tomato àwọn náà ṣe tomato pẹ̀lú rẹ̀ gbogbo àwọn èèyàn ṣe tomato lẹ́yìn rẹ̀ tó jẹ́ nasa asálàmù di ọ̀tán kẹ́sì wọ́n lọ́wọ́ àwa nísìn tó wà ṣe tomato ní ẹ̀wọ̀ sọmọ pé wọ́n wọ́n lẹ́rìí wọ́n níbi tí wọ́n tọ́ka sí nítorí náà wọ́n ò lè tẹ̀lé tó ti yé báyìí nìsín tàbí àfa nínú àwọn àfa ńlá wa pàápàá jùlọ àwọn tí wọ́n ní iṣẹ́ tí wọ́n ó ṣe jù lásìkò tá a wà yìí òun ni àwọn tó lábìlẹ̀ yìí lè mú àwọn àfa ńlá ńlá tí wọ́n ti lọ àwọn ti ṣègbìyànjú wọ́n ti lọ tí wọ́n bá ṣe mistake gan ọlọ́wọ́ fún wọn ládàá torí wọn ò ṣe fẹ́ nú ṣùgbọ́n àwa tá a wá wà lẹ́yìn àfa ìsọ báyìí àfa ìsọ báyìí àwọn ẹ̀rí wo ni wọ́n fi sọ tí àbá ọkàn balẹ̀ sẹ́rí yẹn fún tọ́lébìlì yìí lè síbẹ̀síbẹ̀ tó ń tẹ̀lé tẹ́kílìdì nù kò dẹ̀ dá ṣùgbọ́n rárá ẹ̀rí tí wọ́n kó wáyé ó fi mí lọ́kàn bá mọ́sálẹ̀ ṣáà lè mú mi lóòrò gẹ́gẹ́ bí àwọn àpèjúwe kan ṣá lè mú mi lóòrò ṣó wà pàmísíbù ká mú mi lóòrò hadith tó wá ó wá pọ̀ tí ó fi hàn wípé èèwọ̀ ni ká mú mi lóòrò níbòmíì ó tiẹ̀ sọ wípé ká ṣe kí ni ká bì í àbí bẹ́ẹ̀ kọ́ níbòmíì ó sọ wípé àṣetán ni gbogbo àwọn àpèjúwe kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ wípé ó ń tọ́ka sí wípé taharim ni a rí àwọn ìṣesí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan tí wọ́n gbé kọ́ tí wọ́n fi ń mumi ó mumi lóòró pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìgbà tó fẹ́ mu zamzam ó mumi ó pẹ̀lú rẹ̀ a rí i pé àwọn nǹkan yìí ó fẹ́ ṣe bí ẹni tasira wọn. rahimola sheikh islam ibn Taymiya nínú àwọn ìṣesí rẹ̀ ní pé yóò pa gbogbo àwọn ẹ̀rí pọ̀ yóò wá tó pẹ̀lú àwọn kawaid ilmiya láti láti yanjú rẹ̀ kí ni tí wọ́n sọ tí wọ́n sọ náà ni wípé èèwọ̀ ni ṣùgbọ́n necessity lè múyàn láti mú ní òòró tí ìbá ṣe pé necessity yẹn ṣẹlẹ̀ ká mú ní jòkó òun ni tó wà so ti yé báyìí nísìn wípé àwọn instances mọ́tàlá tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là mú lóòró wọn àwọn nǹkan tó fi mú wọ́n hang ẹ̀ ni kò sí bó ṣe fẹ́ mú ní ìjòkó tàbí ní ìbẹ̀rẹ̀ mọ́lẹ̀ yẹn náà ni ó mú àtàwọn instances báyìí wọ́n mú àwọn àlàyé yẹn wá láti ṣe german nusus tó ti yẹ báyìí nísìnyí pàápàá jùlọ ńgbà tá a bá rí i pé ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ táwọn sàábé ṣe bọ́sùn nígbà mi àgbọ́yé sàábé kan wọ́n lè yàpọ̀ sí tèkejì fàdánà ọ̀rọ̀ ẹnìkan lórí wọn ju tẹ̀kan lọ àfi tá a bá rí i pé násù gbé ọ̀kan lẹ́yìn jù kan lọ so ti yé báyìí ní ibi tí tọ́lùbìlì yìí lè tí yọ jẹ́ pé ìrìn ọ wà lẹ́sẹ̀ rẹ̀ nìyẹn òun ò rí bíi just any person àwọn ni tọ́jẹ́ wípé awam ni à ń sẹ̀nsẹ̀sìn bá ń gbọ́rọ̀ àti kínní àfáà tó jẹ́ àfáà gidi tọ́fọkàn tantan tó bá ṣe tẹ̀kílíìtù rẹ̀ ọkàn tẹ̀lé ní tẹ̀lé gọ̀lígọ̀lí pé mo rí i pé ah, ẹni rẹ̀ lélẹ́yìí ó lè wọ́n máa zò ṣùgbọ́n ẹni tí o jẹ́ pé òun lè wo ẹ̀rí ìtìbá ni kò ṣe èyàn ní wípé ó ń tẹ̀lé torí pé ẹ̀rí tó mú wáyé ó ó rọ̀ ó fẹsẹ̀ rinlẹ̀ ni kì í ṣe wípé mọ́tàlá ń bí ọ̀rọ̀ wípé ah, kólóhùn ṣé tọ́lá kù ṣé ìdà tí ń bẹ fún ẹni tó ṣe tọ́lá oṣù mẹ́ta nǹkan oṣù mẹ́ta náà ní bẹ fún mọ̀tẹ́dà násù tí ó wá nínú sahih Bukhari òní pé fatalekha kó mú un tí ọkọ fún wa kọkọkọ sọ̀rọ̀ pé gbólóhùn kíkọ yẹn ó túmọ̀ sí wípé ìdá yẹn ìdá tọ́láàkì ni ó ṣe bọ́dá wọn afá sọ pé rárá gbogbo ọ̀nà tí hadith yẹn wá tó dẹ̀ yẹ pé ó túmọ̀ ti ti Bukhari náà fàkàlì sẹ́bílà lọ wá ọ̀nà yẹn ló dẹ̀ pọ̀ jù pé bọ́yá mistake ni gbólóhùn fọ̀tẹ̀lẹ́kọ̀ ààyè tó wá nínú sọ̀hí Bukhari wípé fàkàlì sẹ́bílà ha. òun le fẹsẹ̀ rìn lẹ̀ nà fàkàlì jáwọ́ lọ́rọ̀ rẹ̀ túwọ́ lọ́rọ̀ rẹ̀ ẹ̀yìn ló ló fẹsẹ̀ rìn lẹ̀ jù tó ń túmọ̀ sí pé wọ́n yàtọ̀ sí talaq àti pé ntọ́jíṣẹ́ náà lára sálàm sọ tí Qur'an sọ ní fún wa pé kójíṣẹ́ náà lára sálàm sọ fún wa ní wípé àtọ́láàkú marratan àbí tá bá ní eléyìí di mẹ́ta sóti so ló fi yẹ pé ìtọ́pinpin yẹn kò dẹ̀ ní sukuna obìnrin tó bá ní tú lẹ̀ kò ní accommodation tọkọ bá ti ní mo tú ẹ lẹ̀ ìdà yẹn kan fún tóṣù kan yẹn ilé wọn ni ó ti lọ ṣe torí pé a fẹ́ àṣọ bóyá nǹkan ti dúró sí lára tàbí ò dúró sí lára ṣùgbọ́n tó bá yẹ pé lásìkò tí ó fi béèrè yẹn ọkọ ò súnmọ́ débi wípé a máa retí bóyá nǹkan dúró sí lára tàbí ò dúró sí lára tó bá ti ní tú mẹ́rẹ̀ tọkọ ni mo tú ẹ lẹ̀ ó ti parí. ló fi jẹ́ pé ìgbà tí fáǹfà ń bẹ láàrin àwọn sàábé lórí rẹ̀ àti Abdullahi bin Umar radiyallahu anhuma ìgbà tí wọ́n kó ọ̀ràn yẹn dé wájú Uthman radiyallahu anhu ó ní ara ṣe bí ẹni tí à ń sọ yìí ó ti wà nílé ìgbà tíjà ṣẹlẹ̀ ó ti wà nílé wọn fúngbà kan so àjọṣepọ̀ sí láàrin wọn àtọkọ wọn wá béèrè pé kọ́kọ́ tún wọn lẹ́nu ọkọ lọ́run ti túlẹ̀ ó ní kò sí ìdá abdullahi bin umar radiyallahu anhu ma ó ní usman ní mà ju gbogbo wa lọ n tẹ̀mí sọ tẹ́lẹ̀ pé yóò ṣe ìdá yẹn mo kò jẹ mo yọ kú mo kò jẹ so irú nǹkan báyẹn máa ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé talibul ilm òun ò gbọ́dọ̀ ṣe taklid ìtìbá ni ó ṣe ló fi jẹ́ wípé látara ìtọ́pinpin tó náà ṣe ó lè khalafa àfa rẹ̀ pé àfa mi lórí ṣíbẹ̀ àwọn ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ni látara bẹ́ẹ̀ ni àfọ òní tẹ̀síwájú ọmọ kí ó náà ní tẹ̀síwájú nígbà míì Our positions tí uh, sheikh islam thani ibn qayyim jawziya ibi tó dúró sí ọyà pàtí sheikh islam ibn taymiya ìgbà míì a rí uh, àwọn bàbá méjèèjì uh, sheikh sọ́ọ̀lì ibn uthaymin rahimahullah rahmatawasa yóò yapa sí position bàbá bumbas rahimahullah rahmatawasa ìgbéra àfáà mi ni wọn òkè oníwájú wọn wọ́n ka fatul bari níwájú wọn lórí ilé ẹ̀rí mi ni ẹ̀rí mi ni ẹ̀rí mi ni tẹ̀lé wọn lórí ilé wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ aha so látara bẹ́ẹ̀ ọmọ kéwú lè kò túmọ̀ sí pé ọmọ kéwú ó gbàǹgbà mi o torí àwọn pé ibi tó ríran dé ló sọ̀rọ̀ dé àáfàá lè ní àwọn àdílà tó pọ̀ mi tóun ò tí ì rí tó pọ̀tí ọ̀mà kò ṣe tẹ̀kílíìd ó ń ṣe ìgbìyànjú ni láti sọ pé ẹ fún mi lẹ́rìí ẹ̀rí yẹn kò rí ni òun náà wọ́n máa fún àgbẹ̀ torí tọ́lẹ̀bìlì ìlìm kọ̀dẹ́ gbọ́dọ̀ ṣe tẹ̀kílíìd kò ṣe tọ́lẹ̀bìlì ìlìm àti ṣe tọ́lẹ̀bìlì ìlìm. zaama lahu tọ́lẹ̀bìlì ìlìm. zaama náà azalẹ́sẹ̀ bí zaama yà á fi. ó ní n sọ ni pé ẹni tó rò pé tọ́lẹ̀bìlì ìlìm lòun kíní tó fi ológbó lọ́hùn ni wípé bóyá ọ̀nà nǹkan yọ̀ wọ́n ń gbọ́rọ̀ wọ́n ń jókòó báyìí ó wá ń béèrè ọmọ sábà ṣẹlẹ̀ táàfà bá sọ fún pé báyìí báyìí báyìí kílẹ̀ rí yín èmi máa wá ń dá wọn lóhùn pé tí mo bá kẹ́rì mi ẹ̀ka lẹ̀mẹ́ ò lójú tó fi rí etí tó ń fi ń gbọ́ igan à bọ̀ tipátipá kó lè wọlé ni mo ní sùnìrìn àbí Dáúdù ò rírí mo lọ wà nínú aunul ma'bud o gbọ́kọ̀ yẹn rí mo lọ wà nínú ìrùwà lọ́kẹ̀lì mo ní bàbá bí n bá ń sọ báyìí nínú ọ̀rọ̀ wọn báyìí tí wọ́n sọ <laughs> lágbájá wà níwájú wọn e, èmi mo gbọ́ tí lágbájá yẹn sọ báyìí o mọ kankan nípa rẹ̀ wọ́n á lọ pé kílẹ̀ rí ni mo ní o sí lára àwọn tí béèrè kílẹ̀ rí ìyẹn wá pọ̀ nínú àwọn àwọn brothers. Uh, our táwọn afili wípé yes ó lè dá fìtínà lẹ̀ lẹ́sẹ̀ fi tẹ́lẹ̀ mi lè nà hakeke kìí ṣe ẹni tí ń wá mà lódodo látara yìí pé kíni ó ti jókòó àjọ tí àkọ́kọ́ títọ́ níbìlì ilé ń gbọ́dọ̀ lò kò ní lọ́wọ́ kíni lókètè làrẹ́bíyà kò gbọ́ àrẹ́bíyà bóyá ka translated Bukhari Muslim a sọ pé kí wọ́n má kà ṣùgbọ́n tó o bá kà á ọ wà lọ sọ́dọ̀ àfa ọ wà béèrè mo kàǹkà bá kí n làlàyé rẹ̀ ṣùgbọ́n kọ́ wa sọ̀rọ̀ àrẹ dàáfà torí pé ọ̀ka translate Bukhari Muslim Sunan Abi Dawud ah, ewu ńlá ni ó béèrè lọ́wọ́ àfa nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí wọ́n ó lè bọ́ ṣàlàyé rẹ̀ tí wọ́n bá ti ṣàlàyé rẹ̀ ń fún ẹ ó ti dì mọ̀ ó ti lẹ́rìí torí ó kà á wọ́n á ṣàlàyé rẹ̀ fún ọ ni ṣùgbọ́n ẹ̀tọ́ yẹ pé ké o tí ì ní òṣùwọ̀n yín lọ́wọ́ lẹ́bi nígbà tó bá ní lárúbáwá yín lọ́wọ́ mustala hadith yàní òṣùwọ̀n tí àwọn àfáà máa ń gbé kalẹ̀ láti mọ ọ̀rọ̀ òjíṣẹ́ pásá àsálàm tí wọ́n bá lẹ́nìkan sọ yẹ́bẹ́yẹ́bẹ́ kò ní lọ́wọ́ fi usulul fiqh okay òjíṣẹ́ náà sàn sọ báyìí ó tún sọ báyìí ó ṣe báyìí àmì tó ṣáájú èwo nínú ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn fẹ́ ṣe bí ẹ takora wọn bóò la ṣe jọ ọ́ ó àwọn àfáà ṣe ń jọ nígbà míì a lè gbọ́ yí pé Imam Abu Hanifa sọ̀rọ̀ kan ó tako ti Malik ó tako ti Abu Hanifa eh, Ahmed bin Ambal ó tako ti Shafi rahimahumullah rahmatan wasi'a ó lé nídìí ẹ̀rí tọkàn rí nù wọn kò èkejì mẹ́lẹ́ má rí òfin jẹ́ pé mazhab tó yanjú jù wọn náà ni mazab al-hadith àwọn afáàládì torí wọn tọpinpin kí ni àáfàá kan sọ kí wọn sọ wọn fi tí àáfàá kan sọ wọn wọn fi ṣe àgbọ́yé láti fi gbọ́rọ̀ òjíṣẹ́ lásán àṣálàmù yìí but kì í ṣe wípé kí wọ́n wá mú ọ̀rọ̀ àáfàá kan kí wọ́n fi tẹ́ ọ̀rọ̀ òjíṣẹ́ lásán àṣálà mọ́lẹ̀ abàdà wọn ò ní síbẹ̀ so ní ìlápa ìrìn ojú ọ̀nà wọn ó fi hàn lọ́kàn balẹ̀ torí gbogbo ń tẹ̀yàn ń ṣe yóò jẹ́ pé pẹ̀lú kíni pẹ̀lẹ́rì kò kìí ṣe gbogbo èèyàn ọmọ kéwú tó yẹ pé ń wá mọ̀ ọ̀nà tó yẹ kó gbà ní. na na. ẹn tí wọ́n gbọ́dọ̀ ẹ̀dọ́gbọ́dọ̀ ẹ̀dọ́gbọ́dọ̀ ẹ̀sìn. na. so ó wá sọ pé mo ti ka ẹ̀rí tí àwọn afa àkọ́kọ́ sọ lórí that masala. bẹ́ẹ̀ni. so ó wá rí pé kò jọ pé àwọn ẹ̀rí ẹ̀kọ́ mi sùn ó wá mú bùsùn ọ̀dẹ́ pé àná má sábà kọ́ mi àhàdì lórí bùsùn. àwa mú. bùsùn ọ̀dẹ́ pé ẹnì kankan ò tí ì gbàwájú ẹ̀ lórí má sábà kọ́ wà ní. ó sì ó pè kí ló fi ṣe látàkùn fìlì islam ṣé an ilà wàlákà fi imam ó gbọ́dọ̀ hold position nínú islam. No àyàfi tó o bá ní aṣíwájú kan nínú àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ rí ló fi jẹ́ wípé ẹ̀yà ká wà example kan sheikina shekili albahadde sheikina kabir shekili islam imam alalbani rahimahullah rahmatawasa tó bá mú àwọn ọ̀rọ̀ wa tó bá mú àwọn ọ̀rọ̀ wa a ní mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba nínú àwọn ẹni tó kọjá lọ ẹni báyìí sọ báyìí ẹni báyìí sọ báyìí ẹni báyìí sọ báyìí ẹni báyìí sọ báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn lè rí mú jù nínú tá a tọpinpin nínú ìsọsí ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sà àṣàlẹ̀ yóò mú yóò ṣègbìyànjú láti láti lọ ṣe yẹn kì í ṣe yẹn nìkan tó bá wá ṣe òmí ìtọ́jẹ́ yìí pé wọ́n rí pé position tí mo hold tí mo dúró lé lórí ibi tí mo dúró lé lórí tí mi tí rẹ ni kankan nínú àwọn ní èyí gbọ́ káwọn ẹnì kankan nínú àwọn tó kọjá lọ kí wọ́n mú ẹnu ba rú ọ̀rọ̀ báyìí tó bá jẹ́ wípé ó mú alihamdulilah tí ó mú ọlọ́run ọba foríjì mi tó bí mọ́tẹ̀lẹ̀ ṣé tá a bá sin òkú tán gbogbo ìgbà tá a bá ti sin òkú tán ká mú igi tútù igi tó léwé tútù ká fi gúnlẹ̀ sórí sàárè ká sín pẹ̀lú rẹ̀ ọwọ́ ọkọ́ mà níṣe sí àwọn kíni rè wọ́n sọ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó ń kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ àwọn méjì kan Allah subhanahu wa ta'ala ó máa ń jẹ́ kó gbọ́n táwò gbọ́ ó dẹ̀ máa ń rí táwò rí. Allah subhanahu wa ta'ala jẹ́ kó gbọ́ ìnira àwọn tí wọ́n bẹnu sàárè àwọn méjèèjì àti ń tọ́ fa ìnira yẹn oníṣẹ́ lọ́wọ́ àṣàlà wa sọ yìí pé n tí ń kóyà jẹ wọ́n nu sàárè o kìí ṣe tó nira téèyàn ò lè súnra kì fún ngbèyàn wà láyé ọlọ́kan nu wọn tọ́ bá tọ̀ kìí jẹ́ kí tàwọ̀ dá tán tí fi gbé e bẹ́ẹ̀ òfìjẹ́ pé tá a bá tọ̀tẹ̀ á farabalẹ̀ kọ́ dá tán tó bá dá tán látàbà láṣẹ tó paramọ́ torí wípé àpọ́nlé ẹ̀yẹ iyì tí ọba adẹ́dà fún wa nínú ẹ̀sìn yìí ni wípé kò sí nǹkan kan tá a fẹ́ ṣe bó ṣe lè wògbó kéré tó tí ò ti ní àkọọ́lẹ̀ bá ṣe ṣe tá a bá lè ti ṣe bẹ́ẹ̀ àgbàlada kéré pé àgbàlada nìkan yọkọ di wàhálà àtàyè fún wa kátẹ̀ tó ti sọ̀run ìdí tá a fi sọ táyé òun ni wípé ọmọ kékeré kan ọ̀dà kan mọ̀ omi gbóná ọkàn wo ìsà sàmù tí ń jẹ́ sà ihò ọba da omi gbóná sí lásán àṣìlám sọ da omi tàbí nùhù torí wípé àwọn ẹ̀dá kan náà ń gbé ibẹ̀ tó jẹ́ pé àwa ò rí àwọn ẹ̀dá òun náà ń pè ní àlìjẹnu àwọn tí wọ́n wà ẹ̀dá làwọn náà ṣùgbọ́n àwọn ò rí wọn jẹ́nà ó pamọ́ fún wa àwọn làlìjẹnu kì í ṣe big day téèyàn àmọ́ ah, àlìjẹnu ah, rárá òjíṣẹ́ náà wọ́n pamọ́ fún wa wọ́n dẹ̀ ń rí wa ọba sọ́fàánà ọ̀daràn wọ́n rí wa lọ́nà tí àwọn ọgbà táàrí wọn ó ní ó ti kó ó ti ní ọ̀kan nínú àwọn àlìjẹ̀nú yẹn lára ìyẹn wá ń ṣọ ọ́ká wọ́n ẹran ro but tọ́lẹ̀ ọmọ tí ń lọ ilé kéwù ni wọ́n fẹ́ tábà ọ̀sẹ̀ pé ọmọ tó ń lọ ilé kéwù gbogbo tí wọ́n bá ń sẹ̀ ń kọ́ ọmọ ọba fẹ́ wọ tọ́lẹ̀ tó ní alámọ̀ ẹni àwọn òdúbí kàmínà lọ́kọ́ bó ti wà lọ́kàbá tó ọba fẹ́ jáde ṣé gbogbo fọwọ́dọ́kà ṣé gbogbo nǹkan wọ̀nyí gbogbo èèyàn tí ń ṣe tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì àlìjẹ̀mú tó fẹ́ rán ròyìn ọ̀rá ààyè mú ó wá mistake níjọ́ kan ó wá wọ tọ́lẹ̀tì kò ṣe dùá ẹ̀ ibi tọ́wọ́ àlìjẹ̀mú yẹn ti bá nìyẹn ó wá wàràwàrà ibi tí wọ́n ti ń ṣe rókìá fún kì í ṣe tuntun rúkìá náà ni wípé ká bá ẹni tí ó ń ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí báwọn ká ṣe ọ̀rọ̀ tawhid ká sọ ọ̀rọ̀ tawhid níwájú rẹ̀ ká wá pe ìpè sí pẹ̀lú àwọn suwar àwọn ayat kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bíi sọ́tàl fatia, àwọn ìpìlẹ̀ ayat kùsì sọ́tàl bakara ayatul kursi gbogbo bá a ṣe máa sọ yẹn ibi tí wọ́n ti làdìjànú bá sọ̀rọ̀ wípé òun lọ kọ́kọ́ tọ̀hún níjà ó ta omi gbóná lu òun ó pa òun lọ́mọ òun ti lékaléka níṣẹ́ ó ti tọ́sẹ̀ kan ṣùgbọ́n ibi tóun ti lè mú náà ní ilé ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n tó bá ti fẹ́ wọlé yóò ṣe aláwọ̀ ẹni a'udhu bika minal khubuthi wal khaba'i torí ìyún ti ń sọ. So òun ò lá níkàpá lórí re òun ni wá ń bẹ lọ́wọ́ fún òun tóró náà fẹ́ ẹran ru ní ìjẹta ọwọ́ àgbàgbé ó bọ́ sínú tọ́lẹ̀tì kò ṣe dùá yẹn ààbò tí ń bẹ fún yẹn ó ṣí kò náà lu opportunity yẹn ló fi wá bá yìí pé ó ṣe wá sí fún àìforúwọ́nrú nítorí ṣe fún ẹ yẹn ó lè ṣe mistake tọ́ba tiẹ̀ mọ̀ọ́mọ̀ gan yááfì rẹ̀ kó o fi gbalada lọ́dọ̀ ọlọ́run ọba tọ́ra àwọn náà gbalada sẹ́ẹ̀rì tí wọ́n bá ṣe mùsùlùmí bẹ́nu wọn kẹfìrí náà bẹ́nu wọn ló fi jẹ́ pé tọ́ba yẹ pé kẹfìrí ni àlùjànnú yẹn nítorí ti dáa jù ní kíkà pè sínú ẹ̀sìn Islam ní ti Sheikh Islam abdullahi bin abdulaziz bin baz rahimahullah rahmatawasa ẹni tí wọ́n ṣe nù nígbà tí alìjẹ̀nu buddhist tọ́wọ́ ara obìnrin kan alìjẹ̀nu yẹn wá láti india ó wá sí saudi ló fi wọ ara ọmọbìnrin yẹn torí àwọn wọ́n wọ́n wọ́n fast níbi ìrìnàjò wọn alìjẹ̀nu india ó lè débi nísìn láàrin ìṣẹ́jú kan tí yẹ́mọ̀ náà lè wá síbí nísìn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn fast níbi movement so bàbá kan bá rahimola ramadawaza wọn kọ́kọ́ pe àlìjẹnú yìí sínú tawhid náà sínú ẹsìn gbà wọn wọn wá ṣe fi pé àbòsí ni ká kó sínú ara lára ká máa fara ní wọn pè sínú islam alhamdulilayi ọgbà islam wọn wá ní kó wá jáde kó wá lọ bá àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù náà kó lọ pe islam kó pè wọn sínú islam rahimola aramata wasa nítorí ìṣẹ̀lẹ̀ ní lọ́mọbìnrin ló fi firi so àwọn irú nǹkan báyẹn yàní èèyàn gbọ́dọ̀ sunna kìí ṣe tí èèyàn máa ń tẹ̀ mọ́lẹ̀ so ẹni yìí òjíṣẹ́ lásìlá aláṣàlám sọ pé tó bá tọ̀ tán kìí mára ìróró rẹ̀ yóò àmọ́ kán sí lára ọ̀kan nu wọn ti ń jẹ́ kí ìyà jẹ nínú sàárè nìyẹn ẹnì kejì ibà tàbí mẹ́nẹ̀mímà gbọ́ yìí sọ yìí àbí ká máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa àwọn ó lè kóra fún un ró fún un láyé kì í ṣe ń tó nira lọ títí ẹ máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ òdìdí ń bẹ̀ tí ó bá sọ̀rọ̀ tó yanjú ẹ̀fìyàn lẹ̀ ó lè tètè pàánà rẹ̀ mọ́ lẹ́nu kọ́ mọ́ bá encourage rẹ̀ gbogbo wọn yóò rọrùn láti ṣe òjíṣẹ́ náà zala wa mú ìdí tútù tó léwé ọ wá fi dólẹ̀ ńbẹ̀ níbi ìsàárè méjèèjì pé lópin ìgbà tí àwọn igi àwọn ewé yẹn bá sì tútù ọlọ́run ọ̀bọ̀ ò ní jẹ́ kí ìyàwó jẹ àwọn méjèèjì ibi tó fa tó bá di pé àwọn èèyàn wà máa fi igi tútù àti kí wọ́n máa fi dóbi sàárè káàkiri but sheikh islam alalibani sọ pé rárá rahimola ramata wasa lẹ́yìn èèyàn òjíṣẹ́ ńlá òṣè mí mà tó bá jẹ́ pé súnmọ̀ ni gbogbo òkú tó bá ti kú wọ́n máa fi gi tó lẹ̀ bẹ́ẹ̀ àwọn sàárè òjíṣẹ́ náà sàrà sílám náà wọ́n ṣe bẹ́ẹ̀ so ti yé àwọn tí wọ́n wọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ wípé kì í ṣe súnà tó jẹ́ pé ó fẹ́ ká ṣe kùsù sí ààrẹ ni tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala tó fi yàn sọ́tọ̀ ṣó ti yé báyìí nísìn tó kàn pé àwọn bá kan wò pé ńgbà tó sáà ti ṣéun àwa náà ó ṣe bàbá àlùbáni wa sọ yìí pé ntẹ́mi sọ yìí mi ìrẹ́ nìkan tó sọ bẹ́ẹ̀ ó pọ́sibú kó wà mi ìgbọ́ pẹ́ nìkan sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ yìí pé àṣìṣe mi ní kọ́lọ́hún foríjìn bọ́tọ́ bá jẹ́ yí pé ó wọlé ó mú kọ́lọ́hún ṣe sábà bí oríire fún mi alhamdulillah ṣó ti yé báyìí nìsín so that ìmọ̀ islam ẹ ṣe ń déyàn sọ pé táǹkù táǹkù ẹ jáde síta lálá ìtọ́wádùn ni kò sí ẹ tó wá ní máa ẹ̀sìn ìmọ̀ súnà ìmọ̀ ẹ̀sìn yóò ní ìtọ́wádùn torí wípé kí ni ntọ́ba yẹn apá sí tẹ̀wádùn yọ yapa sí ikhlas torí ń tà ń ṣe torí ìtọ́ba adẹ́rẹ́ là ń fi ṣe ẹ́ à ń retí pé kó gbà lọ́wọ́ wa ni ká fi jèrè rẹ̀ só ti sọ fún agbóǹgbà ẹ́ ló fi jẹ́ pé a máa wà pẹ̀lú rètí a dẹ̀ máa wà pẹ̀lú kí ìpayà wípé à olóhùn ọgbà à ń ṣègbìyànjú wípé ká ṣe torí rẹ̀ nìkan kó lè bá a gbà á but à ń páyà pé bóyá a ti lè ṣiṣe lọ́nà kan tá a mọ̀ à ń páyà kọ́mọ́dé wípé kìí ṣe tí ó jẹ́ gbígbà bọ̀ à nírètí so èyí ló máa ń tẹ́kì tọ́lẹ̀bẹ̀lẹ̀ ilé ló fi máa ń ní tàwádò tàbí àfa kò sí bí wọ́n ṣe nímọ̀ tó bá bá ṣe nímọ̀ tó tọ́lẹ̀bẹ̀lẹ̀ ilé náà ni ó ṣe máa pẹ́ra rẹ̀ mọ́tẹ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọ́n sọnù lórí ara wọn torí mọ́tẹ́lá Eh, sheikh nasiru alibani rahimahullah mutawasa instance kan bẹ wọ́n ń gbọ́rọ̀ kan lọ wọ́n ní ẹ̀bùn ọlọ́run ọba kan wà tọ́lọ́run fún mi tí ọ̀gọ̀ọ̀rẹ̀ àwọn ẹlòmíì lè má mà ká tọpinpin tó jíṣẹ́ lásàlá àṣìlám sọ ká wá parí rẹ̀ sí wípé eléyìí fẹsẹ̀ múlẹ̀ eléyìí ò fẹsẹ̀ múlẹ̀ ọlọ́run jẹ́ kí n ju àwọn tí a jọ wà ní sinamani lọ ìkẹ́ ọlọ́run ọba ni tọ́lọ́run ọba fún mi so bá the same person ibi dáadé ń pè ní àfa wa ṣé o wa ọlọ́run ìṣe àfa sọ̀hánàlá wípé òun kà wá àjọkájọ rọra fi rọra wa lọ́wọ́ ni tólúkálukú bá gbọ́ yìí attitude yìí lórí a máa ń sèfù ẹni mímọ̀ masana ọ̀kan nínú àwọn tolab elumala hadith ní jami'a islamiyya undergraduate ni wọ́n wá baba Albani rahimahullah àwọn tó ń sọ baba ẹ sọ̀rọ̀ níbi báyìí níbi báyìí níbi báyìí mo rí pé kò rí bẹ́ẹ̀ wọ́n wà níbi báyìí wọ́n wà níbi báyìí wọ́n ní ẹ̀ jẹ́ kí n wò máa lọ tún yẹ̀ wò máa jẹ́ kó gbọ́ irú ṣe sílẹ̀ sí náà pọ̀ níṣe sí baba kúnbaz rahimahullah àwọn tó wá wọ́n mọ̀rọ̀ wá ní gbangba gbogbo àwọn èèyàn pẹ́ síbẹ̀ ẹ̀yìn ẹ̀ dìde gbé ah bàbá ọ̀rọ̀ tẹ sọ́n bí báyìí hadith tẹ mú adé fi ṣẹ̀rí yẹn o ó lẹ̀ o bó ṣe jókòó adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀yin wa ti dá níṣẹ́jú wa a ní àwọn ọmọ kan wọ́n ń dìde pé hadith ta kóòtù ó lẹ̀ ah, oríire ni fún wa ọlọ́run ọba bá ń fàlùbáríkà sí ìmọ̀ rẹ̀ fún ọ sórí àwọn àǹfààní ràkúnmí ni wọ́n tọ́wọ́ bí ràkúnmí ga rororo ṣùgbọ́n bí ràkúnmí ṣe ga rororo tóun ọfẹ ma sí ẹranko ẹranko kan tó ṣe é mú wálẹ̀ bí rẹ̀ ọmọ kékeré báyìí tó bá ti mọ̀ yóò wálẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ṣe jẹ́yàn bàbàrà yẹn ẹnikẹ́ni tó bá pè wọ́n sí àkíyèsí ẹ̀ rí ní ti dáadáa ah mashallah. allah ó rí i pé wọ́n dẹ̀ wálẹ̀ pẹ̀lú ẹ̀ ó ṣe yẹ kí àáfàá rí nù táàfà bá wa rí báwọn sọ̀rọ̀ pé ọmọ kéwọ́ tiẹ̀ wọ́n gbéra rẹ̀ lẹ̀ jù bẹ́ẹ̀ lọ sọ̀mà ọgọ́rọ́ ìtọ́lọ̀ wa ọfẹ́ fi tako àwọn kan ni wàrà ìmọ̀ àwa torí tọ́ba dẹ́dà àwa lò ó láti fi tọ́ra wa ṣe torí ká má bàa jẹ̀bi ní gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàwó nítorí wọn sábà fọwọ́ lánàá so teclid fún ẹni tí ì bá ṣe tọ́lùbẹ̀lẹ̀ ilim wọ́n mọ̀ tọ́jú àwọ̀ àmì àmọ́ rí ẹnìkan ó gbé gbági ọ̀kẹ́ nínú àwọn àwọ̀ àmì ó ní mo rí ostaz mọ̀tàlá ó ń ṣe báyìí ìwọ náà fi ṣe ó dẹ̀ ń ṣe gbogbo ìgbà ó ní ìyẹn iṣẹ́ rí ó lẹ́rìí ó ní ìyẹn àwọ̀ àmì yẹn ló ń sọ̀rọ̀ ó ní ẹ̀rí ni lọ́dọ̀ tó torí tí ìbá ṣẹ̀rí ni sheikh najimudin yẹn bá ti sọ pé àfáàbò lẹ ti rélé fáàbò ti rọrọ sọ bọ ó ń so mara wọn ó ń so mara wọn ó ní wọn bá ti sọ yìí pé ṣé wọn ní mọ́tò wọn ó ní o ò sọ̀rọ̀ òun tó wá lé yóò sọ̀rọ̀ yìí istimbatat jẹ̀rída tó fẹ́ mú fa òfin mi yọ gbogbo ohun tó sọ ló gbégbá yìí gbogbo ń tọ́sọ ló gbé gbàgì mú ní sórí lẹ́fù rẹ̀ nítòsọ wọn mú torí lẹ́fù rẹ̀ kéṣe ń tó lè wo tíra kéṣe ń tó lè ṣe kíní tó wọ́n ẹni rẹ̀ ló ń mẹ́lẹ̀tì húsùn ìzọ́nù òun o ìyẹn dáadáa lẹ́ni ó dẹ̀ tún wọ́n jọ̀ǹjọ̀ ń kóra wọn ká gbogbo wọn ni wọ́n ṣe so ọ̀rọ̀ àdìjẹ lójijì ọ̀rọ̀ sọ pé òun ò lẹ́rìí òun lẹ́rìí tọ́ba jíjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmọ̀ wọ́n sọ pé àwọn tí wọ́n ṣe tó fi ṣe ni àdẹ̀rẹ́ àwọn afá tí wọ́n hold the position yẹn náà Imam Shafi rahimahullah rahmatan wasa afá mi làṣẹ kí ló sọ ó ní Malik rahimahullah rahmatan wasa afá mi ní afá bíi rẹ̀ mo fi ẹ̀rí fi ṣe ẹ̀rí láàrin ẹ̀mí àtọ́nà ọ̀bánjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmọ̀ sọ. but definitely our issues wà to put tó yẹ khalafa imam malik so èyí ẹ ṣe issue <laughs> so tálíbìlì ilé kò ní dúró gbogbo gbà yọmọ àwọn tí wọ́n ti arrive yẹn ìsàmúlọ́kẹ́ ṣùgbọ́n tálíbìlì ilé kò ní sọ pé torí pé àfa kan sọ tí ọba tí wàá rẹ́rìn yìí yóò sá máa wọ ẹ̀rín yẹn ká ni tí ó fi rẹ́rìn yẹn kí ṣe wípé kọ́ wá rí bí àwàm torí ìwọ̀ tí ń bẹ lọ́rùn òun kìí ṣe kan náà pẹ̀lú ètò ń bẹ lọ́rùn gbogbogbò wa ó ṣe rí ni náà lọ́dọ̀ àfọwọ́ náà náà bá ṣe sọ́ọ̀rọ̀ ǹjẹ́ ká máa bá lọ ẹ̀ sọ́ọ̀rọ̀ láti lọ́dọ̀dọ̀. ìbéèrè wa kọ́ dá lórí pàápàá jùlọ níta ń sọ pọ̀ kí á mọ̀ lẹ́yìn. náà báyà ká a dẹra tẹ́lẹ̀ torí ọ̀rọ̀ epo dé òṣèpo dé àwọn èèyàn ò tètè dé alákòókò bá wò pé ká kúkú béèrè àwọn questions lórí ẹ̀. ẹ jẹ́ ká àwọn tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ká náà sọ̀rọ̀ àti. náà sàwọn àlùkò náà tó lọ. wàá kàn sílá tó lọ ọlọ́run yára yóò yín lórí dáadáa sọ. àmì àtẹ̀yìnà ọkàn défìlà ni oye défìlà. ṣáàlà màá ṣègbìyànjú lórí ẹ̀. na question mi ó dá lórí bẹ́ẹ̀ ṣe sọ. olówó ọjà fún kútúbíò. now with present weather time wo ni ìgbà mi ò máa wáyé tá a rẹ̀ ra tíyan lè má tètè jì so time wo ni kìámọ̀ live low hand ní ṣókí. bí quarter to quarter to six náà kẹsàn án kún un lọ. ó bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìṣá ó bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìṣá títí títí débi quarter to six around quarter to six ẹ̀ alifọ́jà rẹ̀ ti ń oyè rẹ̀ ti ń jáde. jazakumullahu khair. wọ́n tún fún jazakumullahu khair. arìnrìn-àjò. náà. tó kí onílé. náà. arìnrìn-àjò bẹ́ẹ̀ tó kí irun lẹ́yìn onílé bẹ́ẹ̀ ọ̀rá kí rákà méjì bẹ́ẹ̀ wà sálámù irun wo ń bẹ̀ zuhu bẹ́ẹ̀ ọwà sálámù bẹ́ẹ̀ gbàtàn sálámù òun wá sálámù arìnrìn àjò ni ẹ̀rọ kí ni lẹ́yìn onílé ó wá rí irun lẹ́yìn onílé náà zuru ni àwọn tíráka mẹ́rin ó wá wọn kí ní rákà mẹ́rin gbàtọ́ wọn wá kí méjì ó sálámà náà. gbàtọ́ táwọn wá sálámà tán òun ló wá kọ́kọ́ béèrè pé ṣé nǹkan tóun ṣe dáa ẹnìkan wá ń dáhùn pé. nígbà tí màmú sálámà tán. arìnrìnàjò á béèrè pé ṣé nǹkan tóun ṣe dáa kókó yẹ kó ti kọ́kọ́ béèrè ní kó tó ṣe é. náà àwọn àdánù pé irọ́ ó wá ní kí lóun máa ṣe ẹnibọ̀dì ah, lè dáhùn ó wá ní òkè òun máa tí òun yẹn kí wọn wá ní irọ́ ẹnì kan wá sọ wípé nígbà wọn ò lè dáhùn wọn ṣe wá dáhùn eléyìí ẹnì kan wá ní òkè kó mú rántà méjì wa kó wá ṣe báàdì. ṣé wọn á gbé ìgbésẹ̀ òun. ẹnì yìí tẹ́ nìyẹn mú àrí nínú àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ àwọn ògbóǹtarìgì àfáà dẹ̀ ni ló fi jẹ́ pé a padà sí ti afáwa béèrè lẹ́ẹ̀kan Ibn Hazm rahimola ramatawasa ó ní position àfààní làṣẹ tíra rẹ̀ alimahalla ẹni tí ò tí ì kà tàbí mukuni ibn Qudama wọn ni kọ́mọ tí ì dẹnu lé tọ́jú àfààní wa sọ pé tọ́jú lè ní mọ̀ àfáà tí o tí ì ka tíra rẹ̀ tíra almahalla ibn azm àti mugni ibn kudama kọ́mọ̀dẹ̀nu lè fatuwa torí gbìyànjú tí wọ́n ṣe but èyí ò túmọ̀ sí pé gbogbo nǹkan tó bá sọ nínú islam àwọn àjọyọ̀ sẹ́fù àwọn sàábé gan kò rí bẹ́ẹ̀ fún wọn kò dẹ̀ sẹ́ńtọ́ lọ́la tó wọn nínú ẹ̀sìn sójú yé báyìí nìsín sàábẹ́ lè sọ̀rọ̀ ńgbà mi nítorí ma ló sọ̀rọ̀ lé ma òní ọ̀wà wa yóò sọ pé rárá mo wà ń bẹ̀ pẹ̀lú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹ náà nígbà tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí kì í wá ṣe just sàábẹ́ àfẹnú àbùkù kankan nù ọ ṣùgbọ́n wọ́n jura lọ gbàtí Umar radiyallahu anhu torí ẹ mọ̀ pé táwọn bá ń tu ẹ̀dá táwọn ànábì ọlọ́wọ́n bá bá kó ń bẹ̀ tán ọlẹ́ni tó tún tẹ̀lé nínú ẹ̀dá tọ́lọ́ba adé dada Abubakar Siddiq rọ̀díàlá hànú òròjìṣẹ́ lọ́sílá asọ́lá ń sọ pé táwọn anábí ọlọ́wọ́n bá wà àlùjẹ́nà tán òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ wà àlùjẹ́nà nínú àwọn àyòkù rọ̀díàlá hànú Siddiq al-Akbar Umar ló tún tẹ̀lé yóò sọ nǹkan ní ìgbà mi àwọn asàbí ní arára o àrí o ah, àpò méjì ṣẹ́ lọ́sílá asọ́lá ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí kí ni ó lè ṣe yóò kó ọ̀rọ̀ rẹ̀ yẹn jẹ kì í ṣàbùkù àpọ́nlé ni bá a ní àwọn èèyàn tí wọ́n tètè pàkíyèsí wá sí ká má bàa ṣe kí ni ká má bàa wọ̀gbẹ́ ká má bàa sọnù ó pàtàkì Ibn Hazm ó ní position wípé ẹni tí ó jẹ́ rìnrìn àjò tó bá ń kírun ní ẹ̀yìn nílé tọ́ba ti kíráka méjì tọ́ba yìí pé zuru ni kọ́ sálámà kọ́dà ní ẹ̀rọ asiri kó tún tẹ kó fi kíráka méjì yòókù ọmọ àwọn ẹ̀rí wa bọ́tà àwọn ẹ̀rí yẹn ó àìrí tó ti dànù ó ní ẹ̀rí tó wà ní sọ́yìn Muslim wípé tá a bá wà ní Makka tá a wà nínú ilé wa tí ì ṣe pé mọ́sáàsì la wá àwọn àwọn olóko mẹ́rin rákà méjì méjì là á máa kí ṣùgbọ́n tá a bá ilé kí lẹ́yìn àwọn onílé á kí pé pẹ̀lú wọn ni a gbọ́dọ̀ yapa sí ìmáàmù tí arìnrìn bá ń kírun lẹ́yìn nílé yóò kí pé ni bí nílé ṣe kí wọn ìmáàmù onílé ń bó ṣe kí ni ó ṣe kí pé nà ọmọ ìyá wa sálámà ní rákà kejì wọ́n wá kí kí ló wá ṣe ó wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan kí ló ṣe. ó bọ́ sẹ́yìn. ó bọ́ sẹ́yìn. gba wọn wá sálámà tán wọn ní tí mo ṣe nísìnyí wípé torí bá rìn àjò lè ní èmi sálámà rákà méjì o lẹ́yìn yín o wọ́n wá ní kò sẹ́ni tó sọ̀rọ̀. ó béèrè pé ṣé nǹkan tó ń ṣe mu àwọn àgbà náà pé kò mu ó wá ní kí lóun máa ṣe bí tí ó wàá ṣe làwọn èèyàn wàá mọ̀. bẹ́ẹ̀ni ó wàá dìde ó múra káà méjì wá. ó lóun ó fẹ́ tí ìyẹn kí láì ṣe bẹ̀rẹ̀. fáwọn ọkọ mọ̀ tùkì yóò múra méjì wá yóò wà bàdàn. ìkejì. torí irun ò pé bẹ́ẹ̀ ni òjíṣẹ́ lásán àṣálà ń kò pé. Ah, zuliyadain gẹ́gẹ́ bá ṣe mú wárí nínú ọ̀rọ̀ bí ọwọ́ ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásùlà ṣé irun ti dínkù ni àbí ó gbàgbé òjíṣẹ́ náà sàásùlà ni wọ́n gbàgbé ìwọ̀n ò lè dínrùn kú ni àá tí wọn ò bá ti dínrùn kú ó gbàgbé ó gbàgbé à gbàgbé tí wọ́n ń ṣe bàǹfà yẹn àwọn afáànlá ńlá méjèèjì wọ́n ti bẹ́ síta pé à ẹ̀wọ̀n ilé ìtúfẹ́ dálẹ̀ Abubakar àti Umar rọ̀dá àánú wọn ti fẹ́ wọ́n ṣe lọ pè wọ́n wá ní. òjíṣẹ́ náà sọ̀rọ̀ mọ́ráká méjì yòókù wa kò dẹ̀ sọ pé ńgbẹ̀ yìí ti jáde lọ tẹ́ẹ̀sì lágbègbè wa mọ́ ẹ ti jáde lọ wọ́n ṣe lọ pè ẹ̀yin ò ní mú ẹ tún òjíṣẹ́ náà sọ bẹ́ẹ̀ so wọ́n wá mọ́ráká méjì yòókù wa. wọ́n wá ṣe sùjúdù sahwi so n tí ó ṣe náà ni wípé kó mọ́láká méjì wá kó ṣe sùjúdù sahwi ṣáà so èyí tó ṣe tẹ́lẹ̀ yẹn kò dànù ó máa lé ni. ìkejì jamu. jamu jamu salawat na. na zuhur àti asu. bẹ́ẹ̀. wọ́n ti kí zuhur tán. wọ́n ti. wọ́n ti kí zuhur tán. na. àwọn nìkan wá join ní asu. bẹ́ẹ̀. gbàtọ́ wá kí asu tán kí ló máa ṣe ìbéèrè yẹn ò tí ì yé mi. wọ́n ti kí zúrù tán. wọ́n ti kí zúrù tán. àwọn kí asùn. nígbà táwọn dé. àwọn ìlòkun wa jọ ẹni wọn láti kí asùn láti fi ṣe zúrù tọ̀dọ̀ wọn. bẹ́ẹ̀ni. kí làwọn máa ṣe ṣé àwọn náà máa mú asùn wá. tí hájà tó mú jẹ́mú wà bá wà ń bẹ̀ àwọn náà máa sìn wọn wá. tó bá wà ń bẹ̀. nà bẹ́ẹ̀. bí kánáfẹ́ rẹ ní sí tó yẹ bá ti dáńkọ́. bí ó a kò ní kò èso tójú bá dá nìkan lèèyàn fi fi kí ni haraj stress òun ṣe òjò nìkan ló lè fàjẹ mọ stress mẹsàlẹ wọn fẹ́ lọ sí láti bí tàbí wọn lọ sí Ìbàdàn kò tí kí zoo nítorí ṣe jẹ́ pé kó tó gbé àjò tó bá ń bí yóò zoo. bọ́bá jí pé zoro yóò kí zoro yóò máa sùn náà bọ́tí yóò kí pé ni kó tó jáde ṣé o mọ̀ pé stress ni lójú ọ̀nà àdẹ̀mọ́ tó lè ṣẹlẹ̀ tọ́ba yẹn pé rìn àjò ni ni wọ́n wà ni wọ́n ṣe kásù wọ́n ṣe jẹ́mọ̀ wọ́n ṣe kásù méjèèjì yàtọ̀ síra wọn aha torí pé wọn ò fẹ́ fara ni ó mọ̀ yìí ni Allah subhanahu wa ta'ala fún wa ní dẹ́kun jẹ́mọ̀ kò dìgbà tójò bá rọ̀ bọ̀ tójò bá rọ̀ torí stress à ń lọ à ń bọ̀ yẹn kò í ṣe pé tójò bá ń ràn lọ́wọ́ nìkan ni stress yẹn wà stress wípé ojú ọ̀nà lè dí gbogbo àwọn oríṣiríṣi bá àwọn ojú ọ̀nà ìyẹn náà wà ń bẹ̀. ẹ̀kẹta tí mẹ́mbà parí fatiha a máa ń rí oríṣiríṣi àwọn míì àwọn mọ́mí máa ṣe àmì àwọn míì ò ní ṣe àmì tá a máa rí ah. but mọ́mí tó ń ṣe àmì kí ni àwa tí à ń wà lẹ́yìn mọ́mí bá la ṣe máa respond sí àmì mọ́mí yẹn. àjọ bẹ̀rẹ̀ tó ti gbẹnu lé àjọ bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ àmì tiwa tó bá ti bẹ̀rẹ̀ àwa náà gbẹnu lé àmì tiwa màláìka náà ṣàmì mẹ́tẹ̀ẹ̀tọ́ papọ̀ òjíṣẹ́ náà sọlá sọlá ní ọlọ́run ọba wà fọ yóò forí jìn gbogbo àwọn akírunkírun torí ó pàtàkì ìmáàmù tí ò bá ṣe àmì ó ti lùzì dáadáa ilé kápá kíyèsí ẹsẹ̀ náà. rárá wọn jẹ́ kí ìmáàmù gbẹnulẹ àmì tí ìmáàmù bá ti gbẹnulẹ àmì àwọn náà ṣàmì àwọn náà gbẹnu lé nà. ìrákùnrin lọ́fẹ̀ẹ́ sọ lórí ọ̀rọ̀ jáàmù yẹn sá. kí ni èsì tí wọ́n lè fún àwọn tí wọ́n sọ wípé òjò wípé ẹ̀rí tá a fi lè kírun lápapọ̀ ni hmm. tó bá ṣe pé òun ló jẹ́ sábàbí tá a fi ṣe jáàmù yẹn. ó pé jàmáà nìkan la lè kí. jáàmù wo kìí ṣe jama nìkan mọ́tàlá ẹni tó fẹ́ travel tó jẹ́ pòun nìkan gan ni tó bá yẹ pé tí wọ́n mọ ọ̀rọ̀ wọn lé lórí ni wípé òjò nìkan ló lè fà jẹ́mu àbí. Nà nà nà. naa. àwọn tí wá sọ pé a lè mi lẹ́yìn jàmá mi kan tá a lè kó sí àwọn tí àti nǹkan mo gbọ́ ọrọ yẹn but mi rí ibi dúró sí ni ni ò kí n tẹ̀ mẹ́nu bà náà <laughs> torí dẹ̀lílù yẹn yóò náà. ntòjìṣẹ́ náà tí súnà ń ṣe ìtìlákù rẹ̀ wọ́n ti fẹ́ wọ́n fẹ́ kọ̀yọ́dà náà náà. sọ́wọ́lùkùn tó wàlẹ̀ kọ́ńtà ráńtò náà. wọ́n á jẹ́ yàrá yín pẹ̀lú ìdára sọ. abẹ́ àtẹ̀yìn náà. àsìkò ní tí òjíṣẹ́ Muhammad sallallahu alaihi tó sọ pé ó lọ́lá jù nínú òru àsìkò wo lè bọ́ sí nírú apá ọ̀dọ̀ wa tí a wà yìí. àsìkò tí ó lọ́lá jù lóru ni ìdákẹ́ta gbẹ̀yìn torí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ọba adẹ́dà yóò sọ̀kalẹ̀ nígbà yẹn sísámà táyé ní bó ṣe bá títóbi ọlá rẹ̀ mu tọpọlọ ò lè gbé yóò àmọ́ béèrè ta ló ní bùkátà kó wọn bá bíyà rẹ̀ ta ló fẹ́ kó wọn gbàdúrà rẹ̀ ta wọ́n fẹ́ tọrọ àforíjì kóhun foríjì òjíṣẹ́ lásàlàsílà ní gbogbo òru dẹ̀ ni so ooru gbẹ̀yìn yẹn ìdákẹ́ta àgbẹ̀yìn yẹn ọ̀nlọ́lọ́lá jù ló fi jẹ́ wípé nítorí òjíṣẹ́ lásàlàsílà ń ṣe gbẹ̀yìn nínú ìdìdéré kíta àjùdù rẹ̀ èyí tó ṣe gbẹ̀yìn nìyẹn náà. àsìkò wo ló lè bọ́ sí ní àgbo tí wọ́n ń bì. láti nǹkan bíi three thirty. three thirty. bẹ́ẹ̀ ni three thirty. jazakallahu khairan. bẹ́ẹ̀ tí ara ilé bá tẹ̀lé ẹni tí tẹ́ bá tẹ̀lé bóyá ìyàwó àtọmọ wọn tẹ̀lé ọkọ wọn láti kírun torí wọ́n ń ronú wípé nítorí àyà tí a fọ́ lò yóò gùn díẹ̀ so káwọn náà lè jẹ́ ládàá tó bá afọba wa ń débi àwọn ààyè ìdúrà àti láti tọrọ àforíjì ṣé òun náà fúnra yìí ọ tẹ̀wọ́ sáwọn tó wà lẹ́yìn rẹ̀ náà tẹ̀wọ́ àbí kí ni ó jẹ́ ìṣesí kí ni ó jẹ́ hálù àwọn méjèèjì tó máa ń ṣe àdúrà náà ṣe. àṣà àpé ẹ̀kútìdá ni wọ́n ṣe. ìtìbá ń tó túmọ̀ sí náà ni pé tó bá ti tẹ́wọ́ àwọn náà tẹ́wọ́ tí máa ti ń ṣàdùn àwọn ọmọ ṣàdùn. ẹ ẹ tí mo fi béèrè pé ṣé nígbà tí Ànábì sọlọ lọ sọlá sọ pé tí ìmáàmù bá ti ń ṣe yùn àwọn tó ń tẹ̀lé inú ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa ṣàmì. tí èèyàn bá jí ní ìdájí tó ìgbé ńgbà téèyàn ó jí àsìkò téèyàn lè yan bóyá bíi wítìrì àti àsìkò téèyàn fẹ́ jẹ sọ̀húrù wọ́n papọ̀ mọ́ra àwọn dégbé téèyàn bá ní kó wọ́n yan wítìrì sọ̀húrù ọ̀bọ̀ téèyàn bá sì ní kéèyàn jẹ sọ̀húrù wítìrì náà àsìkò rẹ̀ èwo ni kéèyàn ó mú nínú méjèèjì ọjọ́ sọ̀húrù bẹ́ẹ̀ àtẹ̀yìn bá ní kìyàmù láìlú òun fẹ́ máa yàn gẹ́gẹ́ bí anábì dáwùdù àdìsọ́tọ̀ sára ọ̀gá anábì sọ̀rọ̀ lọ́sàn sọ pé òun lọ́lọ́lá jù ní bóòlù yóò sì wá pín sí rákà mẹ́jọ tí anábì yàn àbí tí rákà yẹn nàìjọ yàn bóòlù yóò sì pín. kìí sọrun àsùnhárún oorun sinmi díẹ̀ ni oorun sinmi díẹ̀ ni àti ọ̀tọ́ bá ti yàn tán yọ̀dọ̀ ara fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ ìyẹn tí yóò ní àwọn tí wọ́n wà jì torí kọ́mọ́dé wípé ẹ̀yin ni ó fi sùn tí ó fi wá di wípé àṣùbà gan wà di wípé tí ó bọ̀ ọmọ lọ́wọ́ báwo ni ó sì ṣe ìpín ṣé lára kọ̀kọ́ rákà ìtọ́kọ́ yàn kó tó wà fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ mẹ́rin ni ó yàn mí. rárá yóò parí gbogbo ẹ̀ yóò parí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ iye iye náà yóò tún yẹ lẹ́kì. bẹ́ẹ̀ yóò kan gbogbo kọ́ agbowó náà fún yàrá fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ kó tó di ipò kí ụba mi ò lè ju bí ìṣẹ́jú lọ kó tó di bọ́ọ̀lù sí bí fi ara mẹ́wàá sùn ní máa rí ara ó jíwá ṣakóṣakó kọ àlà ní máa fún ara ga nà. kírun ní ẹ̀yìn ìmáàmù èèyàn rò wípé ìmáàmù onílé ni èèyàn ti ń kírun lọ bẹ́ẹ̀ ló wá láti àbí èèyàn èèyàn rò pé èèyàn máa kí mẹ́rin jẹ́rẹ̀ sóhùn ọwọ́ kí méjì ó sálámà ọwọ́ kí méjì ó sálámà èèyàn wá rí wípé òun náà sì ni ẹni tó tẹ̀lé náà òun náà ó lẹ́tọ̀ọ́ sí kọ́sù tẹ̀lé-tẹ̀lé bọ̀tí gbọ́dọ̀ bóyá ẹni yìí ìmáàmù onílé ni kí ni kò ṣe kó dìde kó máa bá mẹ́rin rẹ̀ ni. kò changing of ni a ṣe. torí sun torí sun sáà ní àkàn bẹ̀ ni. ẹ náà eh, mo rò pé títẹ̀lé kó fẹ́ tẹ̀lé ìmáàmù rárá. Eh, wọ́n arìnrìn àjò ní ó ti ń kírun lẹ́yìn arìnrìn àjò kó dẹ̀ kó ẹ̀ dẹ̀ bẹ̀. torí wọ́n ti fi lè bá fún wa. tí a bá tẹ̀lé ìmáàmù gẹ́gẹ́ bí ó ṣe pé ọ̀rọ̀ yẹn ni ká tẹ̀lé ìmáàmù. àwọn nǹkan tí ìmáàmù wa ń ṣe mọ́tàlá ń bọ́yá yẹn tẹ̀lé ìmáàmù tó kọ́ sí déédéé ibi dodo ṣé ọkọ sí déédéé ìsàlẹ̀ dodo báwọn kan ti mọ̀ sí. sẹ́yìn náà tẹ̀lé nítorí títẹ̀ ìlú ẹ̀yàn káwọn ọmọ yà èèyàn sàn advice ẹ̀kọ́ kọ́ káwọn ọmọ yà. ìyẹn ti yapa sísìn ìṣe. náà èèyàn káwọ́ síbi kan àyà ló ń lo náà fẹ́ ka sí ó ṣe mistake ni. Ah, ṣé kò ṣe mistake wọ́n ti wọ́n tẹ̀lé ah, mo gbà pé mo ṣe mistake but òun ò gbà pé mo ṣe mistake. bẹ́ẹ̀ni wọ́n rò pé táwọn tẹ̀lé ni. na torí pé tó bá jókòó tí ọba jókòó jùlọ ìṣòro àhà ní jókòó. bẹ́ẹ̀ni tọ́sí ni rárá torí sunna tọ́ba dáwọ́lẹ̀ á dáwọ́lẹ̀ mi sọ tọ́ba dáwọ́lẹ̀ á dáwọ́lẹ̀ tọ́ba káwọ́ mọ́ yà béèrè lọ́wọ́ àkànní náà wà fà wá a. but kí lè rí wọ́n ní tọ́ba jókòó kírun bó lẹ́ ṣe ṣe afa. àrùn nìyẹn wọ́n ní àrùn wo ló tó kéèyàn má lágbọ̀ yìí eléyìí kan àrùn ni àrùn àgbọ́yé lélẹ̀ so tẹ́wọ́n tí màá bá ṣe kí àbá ṣe ló dájú. wọ́n fẹ́ irú àyà bí ẹlẹ́rìí ìbéèrè tí ẹ dáwà lóhùn ká mú mi lórí ìbò ṣe. bẹ́ẹ̀ ṣé ẹ̀tọ́ ni pẹ̀lú gbogbo àwọn àbí ètò nǹkan ìkan àlàó rẹ̀ wọ́n náà kìí ṣe ń pọ̀ ṣe ká ti ṣàlàyé rẹ̀ kẹtọ́tọ́ tó torí tínà la fi tọ̀tọ̀ nínú abẹ́ sọ ní alcohol lẹ́nìí abẹ́ parí ọ̀rọ̀ kí á mọ̀ lé ìlú wa ká bọ́ sí àwọn nàwáfíl yòókù torí epo tó ṣẹlẹ̀ àwọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tètè dé la fi ní òkè ká kúkú máa gba àwọn questions àwọn ẹ̀rí pọ̀ tí wọ́n á wá lórí wípé tó kọ ká mú mi lóru bí àwọn ẹ̀rí yẹn dẹ̀ ṣe wá kò kò fini lọ́kàn balẹ̀ ju wípé haramu ni pé ká mú mi ní òru but àwọn ẹ̀rí wá tó jìṣẹ́ náà sàásìlà ó mú mi ní òru àwọn sàádé náà mú mi lóru sheikh islam ibn Taymiyyah wá pa gbogbo ẹ̀ pọ̀ gẹ́gẹ́ bí ìṣesí wọn wípé bẹ́ẹ̀ ni a wò ó ó ní àwọn àdí tó jíṣẹ́ lọ́dọ̀ islam fi mú mi lóòrò gẹ́gẹ́ bí àpèjúwe ní tó fi mú mi yẹn wọ́n so kọ́ ni kò sí bí ó ṣe mú àfi kó dúró lóòrò yẹn wọ́n wá pa gbogbo ẹ̀ pọ̀ wípé ìmúmi lóòrò haramu ni lóòótọ́ o ṣùgbọ́n necessity lè wá tí ó múyàn mú ní òòró tí necessity yẹn ò bá wá fún yàn kí yàn mú ní ìjókòó tàbí ní ìbẹ̀rẹ̀ òun ni tí ó jẹ́ ọ̀rọ̀ yìí máa ṣe pápọ̀ ni. jazakallahu khair. máa tún ṣe lápò. jẹ́ kí máàkì dọ́dọ̀ rẹ̀ sí bí ó gba nọ́mbà dákùnbà gbé máìkì. ó ní question kan tẹ dáhùn tán before kàmú mi ní oòrùn sí. bẹ́ẹ̀. ẹ̀hẹ̀ wípé tí mo bá jókòó náà ọ̀pọ̀ yàtọ̀ ẹ̀ ìwé lórí sọlá ni mò ń béèrè. ok oní omi. tí mo bá jókòó náà kò ṣe omi. tí mo bá jókòó kírun. ẹ̀ kírun àwọn ta jẹ́ mahmoud ṣé àwọn náà máa jókòó ní ọmọdé. bẹ́ẹ̀ o ní dìde lórí ó jókòó lórí ẹ̀yìn naam hadith kan wà pé naam ó pa mọ́mà mọ́mà sẹ́ ètò ètò tó fẹsẹ̀ múlẹ̀ jù ni pé bí màá mo ṣe ṣe náà lẹ́yìn títí. wa alaikum salaam tọ́lá. Ah, bẹ́ẹ̀ mẹ́ta ló ní sàkóso ní àkọ́kọ́ ní tabaṣe tahajud ọmọ bíi ọmọ ọdún mélòó ni a lè jí síkáfọ́lò ìtàn sallallahu alaihi wasallam pé báyà tọmọ ọdún bá ti pé ọdún méje ká máa mú lọ láti kọ́ rẹ̀ ṣèjì fúta àjù fúta àjù láti máa jí ọmọ bá jí fáìn tí ò bá jí ẹ sílẹ̀. kí ọmọ máa máa jí bẹ́ẹ̀ náà lẹ́kìdì ṣé láti rẹ sọ nípa pé lórí tààjù ó kéré jù àyà mẹ́wàá kí o kà sí lórí rákà kan àbí tó ta gbogbo nọ́mbà ayé lórí rákà kan lórí rákà kan ó kéré jù tí ẹ gbọ́dọ̀ mẹ́wàá náà ẹlẹ́kẹ̀ẹ́ tí èèyàn bá ń kírun yálà lórí ìforíkalẹ̀ àbí ọ̀ràn yẹn. bẹ́ẹ̀ni. náà anabi kama ayé alukur'an ní ìforíkalẹ̀. náà bí àwọn àdúrà ìforíkalẹ̀ fún àpẹẹrẹ bí alahuma inni eh, ni asaluka awuda wa tuka afẹfẹ wa agina ìyẹn lè yí padà kọsọ pé alahuma naanu awusubike láti yí látara kó bóyá késo nìkan ló ń kírun. ok rárá kó ṣe bí ọlọ́run sí ni kó ṣe bó ṣe wáyé kó ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀dùn ọ̀bẹ̀lẹ́yìn ayé àwọn ò ṣe tiwọn bẹ́ẹ̀ tó ń sọ ni wípé torí pọ́n lead àwọn àwọn dùá kọ́ wá ṣe ní jámù ẹsẹ̀ rárá kó ṣe ní bó ṣe wá. ṣé lórí kùnúùtù ló ń sọ. lórí ìforíkalẹ̀. náà kó ṣe bí bó ṣe wá. kó ṣe bó ṣe náà bákan náà àti aya alukur'an bi alahuma gifiri wàlúwà alidaya àti alahuma gifiri lana kó má yí padà aya alukur'an. kó má yí padà. جزاكم الله خير جزاكم الله خيرا وانتم جزاكم الله خيرا عفوا اريد بيانا شافيا حول القيام له والقيام اليه قيام له والقيام اليه لعل القيام اليه ليساعده نعم قيام اليه ليساعده أما القيام له فهو مكروه وهو أيوة يكره أيوة لا يقام لأحد ká dìde fún yàn àbí ká dìde lè bá àwọn ẹ̀rí pọ̀ pé a lè dìde lè bá ẹni tí ó ń bọ̀ tó jẹ́ àgbàlagbà láti assist ẹ̀ láti lọ welcome ẹ̀ but dídìde fún yàn láti fi panlé kì í ṣe ìṣesí ẹ̀sìn kì í ṣe sí ẹ̀sìn ẹ̀sìn sí ẹ̀sìn wa. na shukran jazila da shukran alama yi jam alaikum salam na assalamu alaikum wa alaikum salam tula. ẹ ẹ fẹ́ béèrè pé kí ọmọ ìyá méjì bá ń hájú lórí nǹkan. kí wọ́n bá ń hájú. lórí nǹkan. kò lórí nǹkan. kò yẹ kí wọ́n hájú tí ẹnìkan wá ní wà láàyè ó dá mi lójú kẹ́nìkejì wa máa ní irọ́ ló pa ṣé kò ti kọjá àlàbà yẹn sà. kọ̀ọ̀kan nítorí àwọn méjèèjì lójú ni wọ́n ń sọ. òun ní wà láàyè ó dáhùn lójú ẹ̀yán ní kò rí bẹ́ẹ̀ irọ́ ló ń pa òmí nì pé ó dòpùrọ̀ la torí àwọn gbólóhùn yìí pé rọ́ọ̀nì tó túmọ̀ sí ni wípé kò rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wà nínú ọ̀rọ̀ lágbára náà àní kazabta yàní kì í ṣe wípé ó túmọ̀ sí pé kùrọ̀ ló sọ rárá tó mì ní pé rárá kò rí bó ṣe sọ yìí. nítorí ẹ̀ ló túmọ̀ sí ni pé kò yẹ kó o búra torí tí o búra lé lórí yẹn ò rí bẹ́ẹ̀. tó bá dẹ́yìn ní lójú ni ibi tó dáyẹ̀ lójú náà ń ṣe wà láì. tó dáyẹ̀ lójú náà ń ṣe wà láì lé lórí ìmọ̀ búra yẹn gan kò sínú súnà ká máa búra lérí gbogbo nǹkan wọ́n rárá ó dá mi lójú kò rí bẹ́ẹ̀ kọjá kéèyàn máa búra. nàbà tùsà. alẹ́ àfìlà. ìyàwó èèyàn tí a ń fẹ́ ọlọ́run ní kéèyàn ti máa. pàtó ti yẹ àwọn èèyàn ti fẹ́rẹ̀. <laughs> tó wà léèyàn tí tẹ́lọ̀ wá ní kí ọkọ máa rìn máwọn àfa tíyàwó wa takú pé àní ìjáàbù tèmi bí mi ó dé bọ́ọ̀ bá ti lè ṣe fi mí lẹ̀ kí la fẹ́ sí lórí ẹ̀ tọ́lẹ̀ sọ pọ̀ kọ ní àdèmọ́jọ́ tó kọ tọ́lẹ̀ ni mo bá ti kú dára kí ni yóò ṣe. yóò máa ṣe gbìyànjú lé lórí náà torí pé sọ́ọ̀mù pé bákan náà ni wọ́n jẹ́ rí tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ok ọlọ́run wá ní kí ọkọ̀ jẹun sókè nísìn àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti lágbọ̀ọ́yé sí yóò wá wálẹ̀ dáadáa gbogbo ohun tí ó fi tù ní òfìtù obìnrin ò dídúgbò láti mú tó bá wọ́n wálẹ̀ fún tó o bá wálẹ̀ dáadáa o fi mọ n táwọn ànábì ọlọ́run ọba sallallahu alaihi nàbí náà àti wọn fèsì nígbà wọn ń pèpè n tó difficult jù táwọn èèyàn mọ̀ ó ní ká pèpè sójú ọ̀nà òun ló difficult máa ṣàdúrà fún máa pè sí máa ojú ìrú ìrànṣẹ́bí ni rọ́bì kẹ́kẹ́ ṣe ká pèpè nìkan yẹn ká ṣàdúà fún ká fọ̀rọ̀ ọ̀rọ̀ tùnú ká fi wàá tún tún ààrẹ ṣe sí dáadáa bó bá ṣe pé àwọn nǹkan tó ń ṣe fún tẹ́lẹ̀ ó rí bákan wàá tún jẹ́ kó léke nǹka díẹ̀ sí pé gbogbo ètí mò ń ṣe mo fi ń fa ọmọ ara mi pé kó fi ṣe tọ́lọ́ là àràrà àràrà ṣé bí mùsùlùmí mùsùlùmí ni lẹ́bù rẹ̀ lónìí àwa kò náà máa tí ó fi máa sórí mo ọ ṣẹlẹ̀ sí ọmọ àyà agbo disco náà ti pàdé ara wọn agbo disco wọn ti pàdé ara wọn nínú kí adẹ́dà ọkọ ó ní experience tíyàwó ò kí lè experience ó ní ọmọ èèyàn rẹ ní ṣùgbọ́n yapa ọjọ́ ń jayé olóhùn jayé ọwọ́ alálà péjọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn ń lọ sí sùjádà òun ò rí sùjádà lọ ó sunkún jí lójú oorun ni pé ọ̀rọ̀ rẹ ti burú débi wípé látàáyé lọ́lọ́run ọba ti fún ọ ní sàtífíkẹ́ẹ̀tì iná òun ní tó bá rẹ sọ ọ wá serious ọgbàlékè lọ ó ń tẹ̀sìn bẹ́ẹ̀ ìyàwó ti ń ṣe ẹ̀yẹ sọmọ pé lẹ́wù rẹ̀ lẹ́kùn kan náà ni wọ́n jọ àtẹ́lẹ̀ eléyìí ti jẹun ọpọ́n tiẹ̀ ti sún síwájú nìsín wọ́n máa ṣe kíá wọn lẹ́yìn ìyàwó máa gbé báńdì disco sí wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀ náà yọ máa gbìngbìn gbìngbìn gbìngbìn òun dẹ̀ ń ṣe ọba wọ̀ gan ṣé bóun náà wà ń bẹ̀ condition yẹn ṣé mi máa ṣe rẹ ọ wá gbé lọ́ọ̀lẹ̀ ọ wá ṣe àfihàn dáhùn tó náà sọ náà náà ó dẹni tó ń ríṣẹ́ sìn ó di wípé ó rí bákan àti mo ní sars náà wà rí bàbá yẹn ni ó ti wọ nǹkan bíi sixty ọwọ́ àmùtí ó wá ń òun lọ mutí òun la gbààyà sítorí pé òun èṣe mùsùlùmí ọ̀dà òun ó ṣe ìsìlámù yẹn lọ́ba lọ́dọ̀ àwọn afa lọ́ba wẹ̀ lọ́ba gbalẹ̀ kí o lọ kó tó jáde láyé wọ́n fi ń ṣẹ̀rí àfa alágbájá sọ báyìí kò sí lọ́wọ́ ẹ̀dá so ó ewu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ewu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan-an ká máa pàápàá tó bá ti di pé fífẹ́ ti wọ̀ nǹkan kan ká lo ìyẹn láti fi láti fi famara kí gbogbo ẹ̀ tún ṣe ìpadà ó lè ní sípìlẹ̀ tí ọ̀rọ̀ àti ìyẹn sọ pé rárá ibi tó wọn bàdé mọ ni tó òun òun ti rẹ́dí láti borí o kò tè í gbàgẹ̀rẹ̀ yẹn bí èyí àárúgbó òun ò ní bá wọn sí láti ẹ̀ máa bá a lọ ní ẹ̀dẹ̀ nígbà tó bá tẹ́yìn tààlé mu nulẹ̀ òjíṣẹ́ náà sọ àṣọ náà sọ báyìí àwọn sàbí sọ báyìí nígbà tí aya ìjà àbùsọ̀lẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ni ìgbà tó ṣẹlẹ̀ à bá ṣe lónìí nǹkan kan àwọn ẹni eré báwọn náà ṣe fẹ́ dára wọn nǹkan kan tó lẹ̀ ń kún fàdúà nínú sùjádà rẹ̀ torí iṣẹ́ iṣẹ́ rẹ̀ ni o ìwọ náà ìwọ ló ṣe tó ń kún fún gbogbo ẹ̀ ṣé wọn máa ń kẹrin ìmọ̀ ọlọ́run kò sí àwọn náà rí báyìí tẹ́lẹ̀ náà so wàhálà kò sí àtàlà. náà báyìí mọ̀ sọ̀rọ̀ wọ́n ló létò gba odi ìgbà. tí ọkọ bá kíkọ àmọ́jọ́ ta bọ́sẹ̀. bẹ́ẹ̀ni tí a bá gbà nǹkan. ó ń kú sórí tó ń ṣe jihad lé lórí. ọmọ mujahid torí tá a bá ní à ń lóyún ìta ìta bàjẹ́ yọ pọ̀ ju ti. láti ṣe lọ tá a bá kú sórí ipá ń sórí bí n táwọn àlùwà nílùú agbègbè nísìn à ń pèpè pé kí gbogbo èèyàn ká chẹ́ǹjì sí dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ kí n ti bẹ lọ́kàn wa kí gbogbo ẹ̀dá kan sìn àbí bẹ́ẹ̀ kọ́ ṣé wọ́n ṣe hátà tó lábìlì ẹlẹ́m àwọn tí wọ́n yé tó lábìlì ẹlẹ́m gan tí wọ́n wá mọ̀ lójú méjèèjì wọ́n tẹ àwọn nǹkan mọ́lẹ̀ báyìí bá ní wọ́n ní sáà náà fi mọ́gbàgbé wa náà àdúrà rẹ̀ àwọn náà máa gbé nǹkan ok a ma se gbìyànjú síbẹ̀ tá a bá kú sórí báwọn pepe ọba tọ́ba yẹn ṣe pé níṣe ju wa ó yí padà sí dáadáa alhamdulilah gbogbo ẹ̀rọ alhamdulilah náà láti important ni pé a gbọ́dọ̀ dákẹ́ a dẹ̀ gbọ́dọ̀ káwọ́rọ̀ báyìí ló sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi wa illam yastati' fabilisanihi wa illam yastati' fabilqalbihi wa dhalika ad'afu al-iman àní dákẹ́ àwọn tá a ní kápálẹ lórí jù gan ju tìyàwó lọ wọn làwọn ọmọ ọmọ mi lè ó lè ya tiẹ̀ di torí tó bá mú kó lé òun náà rẹ ìwọ tó ti ọmọdé lòun òun tún ní lọ́wọ́ ju ẹ yes so ọmọ bẹ́ẹ̀ náà ọba ọmọ fàájú rẹ̀ mọ́ ọmọ ṣe gbogbo àdéhùn àwọn ọmọ tó yẹ pé bàbá yẹn dáadáa ni ṣùgbọ́n òun ya pàǹpà ó ń jalè ó ń mutí kó ń ṣe gbogbo ẹ ó mú gbó ó mú gbó gbogbo èjì ojú bí years. ntí àgbàlagbà mi ò rí tí wọn ò ṣe láburú ó ti pitú jù bẹ́ẹ̀ lọ kí ni wọ́n advice bàbá rẹ̀ mo lọ ságbo àwọn ẹni rẹ ibi tí wọ́n ti ń há Quran táwọn ẹgbẹ́ rẹ̀ wà. ìgbà tó débẹ̀ ẹkún ló ń sun ẹkún ló ń sun ẹ́ àwọn èèyàn ti ń lọ báyìí tóun ti ṣìnà.

ó lè sọ pé wọ́n sọ báwọn sọ báyìí yín ìgbà yẹn kì í ṣe gbogbo ẹ̀ náà lágbà ọmọ pé ọlọ́run ní máa fi síyàn lọ́kàn àṣetánì tí ń bẹ lọ pẹ̀lú olúkálukú wa ó lágbára jù pẹ́ lọ tiẹ̀ lè má jẹ́ kó gba èèyàn nǹkan kan wọn náà ló tún máa mú mọ́lẹ̀ ló tún máa mú mọ́lẹ̀ kì í ṣe yẹ kékeré o wọ́n wá à égbò ọkàn ni tó jẹ́ pé tó ọ̀bà ṣọ́ra yóò jẹ́ oṣù àwò ó lè fẹ́ òwe pé jẹ́ kí n kúkú yẹn ju ọmọbìnrin jihad náà kúkú ni kì í ṣe jihad wàlá kì í ṣe jihad kí ló ti fi ṣe jihad ara kọ́ọ́lẹ̀ lórí rẹ̀ láwọn ìkiri tí a kọjá lọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ara kọ́ọ́lẹ̀ lórí rẹ̀ òjíṣẹ́ náà àti náà rọ̀ fún ó rọ̀ fún obìnrin gan-an ẹni eré máa ń rọ̀ fóbìnrin ni ẹni eré máa ń rọ̀ fóbìnrin wọ́n á ọ̀ pé kìí ṣe pé rírọ̀ wípé kọ́ mọ̀ wàá fi tí ó yẹ kó ṣe lọ́lẹ̀ o kò gbọ́gbá lọ́wọ́ ẹni obìnrin pé kó ṣe ṣe ń tí ọ̀tọ̀ lójú ọ̀nà ọba adẹ́dà ṣùgbọ́n ọ̀rọ̀ fún wọn. ntí èyí ṣe pé ká múlé fún wọn kò múlé fún wọn ṣùgbọ́n tó yẹ ká múlé fún wọn kò múlé fún wọn. ó dẹ̀ fún wa lọ́rọ̀ tó pọ̀ ó ní alifasakatu hunna halina àwọn òbílẹ̀ jẹ́ èèyàn lóbìnrin àwọn ní ọmọ náà wọ́n ní àwọn wò lóbìlẹ̀ jẹ́ ó ní anisa àwọn obìnrin wọ́n ní ẹ́ a ummahatina wa akhwatina wọ́n bẹ̀rẹ̀ sí júwe ṣé báwọn ìyá ni wọ́n àwọn àwọn ìyàwó wa àwọn òjíṣẹ́ náà níbẹ̀ ni ìgbà tó rí báwọn tí wọ́n lè mọ̀ yìí lima ya ni bá dé wọn ẹ̀ mú di pé nǹkan níbo la ti kọ léyìí o ẹnu obìnrin lọ́kọ́ mọ̀ sí. ah èyí máa wà á sọ a o tọ́wọ́n bá ẹnu ọmọọmọ jẹ́ rí ẹnu kò mọ́mọ́ jẹ́ rí ìbá máa jẹ oríṣiríṣi bọ̀ nísìn tó bá di ìṣẹ́jú mélòó kan débi ti dé nísìn ẹnu ọ̀n sọ pé o ti kankan rẹ̀ ni obìnrin nà kí ló ṣe o lè ṣe kankan lóòótọ́ <laughs> òṣìṣẹ́ lọ́wọ́ àṣìlám ní tọ́ ọ bá dẹ̀ fún wọn wọn èyí dúpẹ́ kò sí tó ṣe fún un kí ni ẹwà jẹ díẹ̀ <laughs> obìnrin ni so n tó ti pé jù tọ́ ọ bá fẹ́ tọ́ ọ bá fẹ́ ní hypertension mọ́lẹ̀ ti dáadáa látọ̀dọ̀ obìnrin ṣùgbọ́n wọ́n máa ṣe dáadáa gbogbo dáadáa wọ́n máa ṣe torí torí dáa ló fi ṣe Allah subhanahu wa ta'ala torí tá a lò tẹ́ fi ró kára ara látọ̀dọ̀ wọn rí aláàtọ̀wá ni wọ́n ta so ó rí i pé ọkàn rẹ gbogbo gbà ẹ́ ó ní ní problem pẹ̀lú wọn ó lè ṣe correction torí wọ́n ló wú lára tí ẹni re tójúbìnrin bá ń ṣe táwọn ò rí ṣe àwọn náà fẹ́ jọ wọ́n fẹ́ compete ibi tí tí wọn ò fẹ́ gbọ́ tó ti pàtàkì nu ká fẹ́ àwùjẹyọ lọ tọkàn bá tó bá jẹun yóò dáadáa pẹ̀lú ìbádà èkejì bí o tiẹ̀ ṣe torí tọ́lọ́run ọba nípìnlẹ̀ yóò ṣe torí owó ó lè wá di torí ọlọ́run létà o ṣùgbọ́n yóò tiẹ̀ ti kọ́kọ́ ṣe torí owó náà torí kọ́ má bàa gbapò mọ́ ọ lọ́wọ́ so àgbà wà ó mú sùúrù ni àmà <laughs> sùúrù ni kì í ṣe ìkọgbà gidi ìkọgbà gidi. Sáwọn ẹ̀kọ́. Wàhálà kọ́ra àdúrà àkọ́kọ́ ni pé nípa àgbo àgbo lílò àgbo lílò bẹ́ẹ̀ ni tọ́ba ti ní jẹ́ content àwọn doctors gan ò go against it kí ni gbogbo doctor fọlá àwọn doctors mi ní toxic ni kí n má má gbo ṣùgbọ́n èmi rí i pé tí mo bá lò ó ń ṣiṣẹ́ kíákíá ju mo ní àwọn agẹ́bí náà kò tó yẹ pé kíákíá yóò ṣiṣẹ́ kò yẹ tí yóò ti lè rẹpẹtẹ torí nǹkan mi ń gbà mí <laughs> <laughs> Ah, mo ní eh, antioxidant àgbo ìgbà tí a bá lọ sí hajj àwọn àwọn ọmọ kéékèèké yẹn àwọn ojú fifty fifty forty five nǹkan lọ kẹ́kẹ́ wọ́n ti máa bá wọ́n rí ah, bàbá bóò ni ndk mo ní à ah, èmi lágbo so wọ́n ní ok àwọn náà fẹ́ mi wọ́n bá rọra mú kọ́ọ̀pù kékeré kan ní. mo ti ṣẹlẹ̀ ṣàkàtà mo ní bẹ́ẹ̀ ní zamzam ni mo fi kì í so ara ń tí ń ran bọ́ǹbù lọ́wọ́ sọ ma pé so ara wà àgbo kọ́ńtẹ̀ǹtì ẹ̀ tó bá wà òkè tí è ṣe pé ó mú àwọn nǹkan míì tó jẹ́ haram lọ́wọ́ ọ̀rọ̀ àà. náà bẹ́ẹ̀ sọ èèyàn tó ní bóyá ó ní bíi ṣé a bí àbùkù bí àrùn àbí nǹkan bẹ́ẹ̀ ṣàbọ̀ tó lọ sọ́dọ̀ dọ́kítọ̀ tó wò bẹ́ẹ̀ bọ́tà dọ́kítọ̀ wa check tó wá ní kò sí nǹkan bẹ́ẹ̀ pé ó dẹ̀ ṣe test to everything but meanwhile meanwhile àwọn family ọgbà ah, kìíní yìí pé bóyá ṣé kí ló ń feel ó ń feel nǹkan lára but wọ́n ní medically kò sí problem no o feel bẹ́ẹ̀ bí kéèyàn ní mo kàn ṣe example ni bí kéèyàn ní pimples ní mo kàn ṣe example pimples mo kàn ṣe example ní. kọ́ ọ́ sọ pé natural. ẹ̀rọ ẹ kó wá ní natural ibi bẹ́ẹ̀ ẹlòmíì bí body system ẹ̀ ṣe rí nìyẹn ẹ máa rí ẹlòmíì sítọ́wá kírun bóyá orí ẹlòmíì máa yọ ẹlòmíì dẹ̀kẹ̀ kò kírun tó kárìmù àbẹ́ kírun jùlọ kó o ibẹ̀ bí body ẹ̀ ṣe rí gbogbo ẹ̀ pé so ó ń ṣe àrùn bọ́ ọdún bí. àwọn doctors dẹ̀ rí wí ló fi jẹ́ pé anything tó bá fẹ́ ṣe ní àgbo kọ́kọ́ medically ṣe test náà ṣó ti yé báyìí ni ṣe test náà àwọn oògùn ló wá lè ní ìdí wípé bóyá wà á lo àgbo fún nǹkan báyìí àmọ́sẹ̀lẹ̀ bíi diabetes ilá just ilá okra tá a bá gé ilá e lẹ́ báyìí wọ́n kàn ra gé àwọn orí rẹ̀ ni maybe bíi few ones bíi márùn-ún mẹ́fà méje kó sínú kọ́ọ̀pù kó wá da omi sí inú kọ́ọ̀pù tó lè mú ni o kó wá kó wá filẹ̀ láti bí ìwọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn maybe lẹ́yìn asiri títí tí tílẹ̀ ó fi mọ́ tílẹ̀ bá ti mọ́ the first thing in the morning kó yọ mu yóò reduce the sugar level yẹn almost bí ìgbà tó yẹ pé kò ní ní diabetes mọ̀ tọ́gbà wo agbó owó ní láàyè yọkàn ra gé kúò kó fi jẹ́ pé ó wà expose kó wá dà sí kó wá drum sí ìyẹn nìkan pọ̀ṣọ́ medically tí wọ́n bá ṣe tẹ́sítì lórí ẹ̀ wọ́n lè rí àwọn kankan kọ́ńtẹ́ǹtì kan tó yẹ pé òun ló ń fa tó ṣẹlẹ̀ yẹn but sọ́ọ̀mà àwọn èèyàn ò ṣe gbogbo ní tó ṣẹlẹ̀ báwọn ló fi jẹ́ pé even outside alternative kìíní yẹn ni wọ́n ń wò nísìn torí àwọn side effect rẹ̀ kò nira eh, so possible possible tí àwọn dókítà bá sọ pé nǹkan báyìí ni wọ́n rí wí oògùn rẹ̀ ní differences lè wà wọ́n á ká lo tòyìnbó tòyìnbó náà ibi tó ti bẹ̀rẹ̀ òun ni ti ibi tó ti bẹ̀rẹ̀ náà ni nǹkan kan náà ni wọ́n ṣe research ni ó ti dé level kan ni but àwọn tiwa yìí àwọn míì lè wà torí pé wọ́n wà synthesized tòyí ṣe wípé wọ́n ti pass through àwọn processes yẹn kó wáyì ní content tó. To lágbára tó ṣe ju ti yẹn difference náà ni so kìí ṣe ara ẹ̀sìn kí èèyàn sọ wípé mi lọ ọ̀dọ̀ dọ́kítọ̀ mi lo oògùn òyìnbó kìí ṣe ara ẹ̀sìn. ṣé gbogbo oògùn tó bá yẹ pé ó bá jọmọ́ nǹkan dúdú kí ni tó máa ń lọ tó máa ń. na kìí ṣe kòtúmọ̀ rẹ̀ ní haram kìí ṣe náà kòtúmọ̀ bẹ́ẹ̀ kìí ṣe tó bá jọmọ́ nǹkan dúdú ló jẹ́ haram mọ́tẹ́lẹ̀ wọ́n ní kó o gún nǹkan pọ̀ kó o fi sọ́ṣẹ́ dúdú kó o fi pa bẹ́ẹ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ ewé tó papọ̀ kì í ṣe haram ọṣẹ dúdú tó pò mọ́ torí kó jẹ́ dúdú ìsọ di haram so ti yé báyìí nìsín ẹ̀ so <laughs> ṣó ti yé àwọn ọṣẹ dúdú tó jẹ́ pé funfun ní nìsín kan tiẹ̀ ti wà ọṣẹ dúdú ni òyìn ti bílẹ̀ ni but funfun ni ó ti wà. Nah. Now, second question mi lórí wudu. Wudu pé wọ́n ti kà á pé wọ́n máa ń gbé kí wọ́n sọ bísí. asalaamualeykum. wa aleykum salaatula. àwọn wọ́n ti gbòde nìyẹn. nàbà sọ́wọ́n kan ti lọ. ẹ̀rọ kan mo sùn wọ́n gbèrè mí lọ. mo rí i kà pé mo rí i kà pé kí wọ́n sọ bísímìlà. náà bí tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so mo wá mo sọ kí ni ẹni mo mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ fún àwọn jàmáà. ìgbà tí màmú adé kan náà àwọn jàmáà yẹn á bè lọ ìmọ̀ pé ah nǹkan tẹ́mi sọ ni pé ká má máa ṣe àṣejù pé islam wí kò fi gbàláyè fún àṣejù kí ọdẹ máa ṣe àṣetò kí ọwọ́ àbí tí pé bísímìlà ni ẹ̀mí máa fi kó sí bísímìlà rahman ẹ̀mí àbí kẹ́yìn máa ṣe àwọn òbí láyé pé kẹ́yìn ṣe yé. so gbàtẹ́ ni wọ́n dé lọ́wọ́ ìmọ̀ ìmọ̀ àná kí ni aburú tó wà nù ká ṣe àwọn òbí láyé ṣètò ṣe bí ìṣọ́ náà ni. aburú tí yóò wà ń bẹ̀ ni wípé èèyàn ti fi kún ní tí òjíṣẹ́ náà bọ́ so ìgbà tó ó ṣáà ń fa ó ń ṣe bí ìfànfà wá ní òun ní tira so lọ gbé sahih fíkì bẹ́ẹ̀ so bàtà chẹ́ẹ̀kì inú ẹ̀ nǹkan ta bẹ́ẹ̀ ni pé wọ́n ní gbogbo ẹ̀rí tó wá lórí ẹ̀ bẹ́ẹ̀ ni pé kí wọ́n ṣe bísímìlà ni pé gbogbo ẹ̀dọ̀ àìsàn ni but ipe nínú ìlànà pé mùsùlùmí tó bá fẹ́ ṣe nǹkan. òjíṣẹ́ náà sọ̀rọ̀ ni kò sí ìrùnfẹ́ tí ó ṣàlùwàlá kò dẹ̀ sí àlùwàlà fẹ́ni tí ò dá kọ ọlọ́run ọba. láti sẹ́ nínú súná súná òun sára òun. wípé kò kò fẹsẹ̀ múlẹ̀ yẹn wọ́n ṣe ń gbọ́ yẹn nísìnyí ó wà nínú fún mi ó yín strong clinic wọn nínú ó wà yàtọ̀ ẹ̀kọ́ àtàrí nínú sọ iṣu kìsùn àwọn sọ pé gbogbo ẹ̀rí tí wọ́n kọ́ wá lórí ẹ̀ ìpè ìdọ̀ ìfún mi bọ́ ó ní gbàrá yẹn wà pé ọ̀lẹ́ ṣe. so bọ̀ ìmáàmù wa ni pé kò sí ipe kò sí bẹ́ẹ̀ yẹn lè ṣẹ́ níwọ̀n tí ó bá sàmàhó ẹ tẹ̀ fún torí kò ṣe fẹ́ nú báyìí ó ti lọ sínú fíkìl sọ̀nà sọ́yìn fíkìl sọ̀nà ó rí n tó dúró lé lórí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé o understand ó rí n tó dúró lé lórí but n tó dúró lé lórí òun ó ní láti tẹ̀síwájú lórí ẹ̀ kí wọ́n ṣe pé kẹ́ ẹ da òun gangan nù fún ahẹ́ so ẹn tí ẹ lè ṣe ni wípé n tí àfa sọ ìfikì súnà yẹn sọ o àwọn àfa aládìsí sọ báyìí o ibi tó wà rèé o dẹ́lẹ̀ tún láti fi pè padà wípé kì í ṣe sọ ìfikì súnà nìkan lèèyàn ó tẹ̀lé láti fi ṣẹ̀sìn ẹni tó bá fẹ́ wádìí ọ̀rẹ́ sí bó ṣe pé ti lé ayé náà àìdúró lójú kan à ń lé ká ń lé ká lé ká náà tẹ̀sìn náà a ẹ̀hẹ̀ bọ́dọ̀ kẹ́ wàá mú wá torí pé ó sọ tó sọ yẹ ẹ dànù ẹ má dànù ó gbìyànjú but ṣọ́bọ̀ tí àwọn masajid mi ò tiẹ̀ ní mú wa ní àwo òsè but ó ń tiẹ̀ gbìyànjú ó mú tíra wa so ẹ jẹ́ ẹ tún jẹ́ kó rí kó jeans síbẹ̀ lọ ju báyẹn lọ ni kéde pé kẹ́ wá dànù so nínú bàtí aṣáà ń wá táwọn náà ń ṣe find this bẹ́ẹ̀ abáwẹ́ hadith kan tí ó sọ nípa lára àwọn mùjíza tí ó wà fún anabi sallallahu alaihi wasallam. mùjíza. na ipe ọjọ́ kan àwọn sàhábà wọn fẹ́ ṣàlùwàlà. bẹ́ẹ̀ ni kò wá sí omi pa anabi wa ní kọ́ lọ wa bí omi díẹ̀ tó díẹ̀ tó ṣáà gbẹ wọn fi sanwó pípẹ́ so àwọn gbogbo àwọn sàhábà tó wà ń bẹ wọ́n ṣáà ṣe àlùwàlà. bẹ́ẹ̀ so anas wa béèrè lọ́wọ́ ẹni tí ó rìpọ́tì. torí pé omi ń jáde láti gbogbo orí. ẹ̀ náà gbàtàdì tẹ̀ wà lọ́wọ́ nínú wípé ó ṣàlàyé pé àlọ́bì ni tàwádọ̀ bisimilà wípé so wọ́n sọ pé àlàyé tó wà níbẹ̀ ni pé ìdẹ́ kéwì yìí pé kí nìkan kí nìkan wípé ọ̀tá àlọ́bì sọ ni pé bíi wípé àlọ́bì pé wọ́n pé ó sọ ìpè sómi ìmọ̀ tó ṣá wípé kò ń ṣe pé bóyá wá wípé ìwà mú ẹ̀rí wá pé bisimilà kan ṣe tàbá fẹ́ ṣe àlùwàlà àlàyé tó mú wa nìyẹn táwọn gbogbo ọjọ́ mọ́dẹ̀ ni pé so pé kò ń ṣe pé bóyá ẹ̀rí. ẹ ṣàdúrà fún ẹ tẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú rẹ̀ òun náà mọ̀ pálá yẹn ò mọ̀ òun náà yìí yàn ọmọ. lastly. bọ́tẹ́ ẹ̀dẹ̀ fún ẹ̀dẹ̀ ìṣàdúrà fún ẹ má bàa fa wàhálà ẹ̀dẹ̀ ìṣàdúrà fún ẹ má kẹ́rì wá rẹpẹtẹ ṣọlá tó ń kéwúlò tó ní irinṣẹ́ ẹ̀yin fẹ́ ṣẹ̀sìn pẹ̀lẹ́rì bẹ́ẹ̀ ni ó tún béèrè pẹ̀lú ẹ̀rì wá tún mẹ́rì wá ó gbìyànjú ó gbìyànjú ó gbìyànjú ẹ má jìnnà sí ẹ má jìnnà sí bọ̀dẹ̀ ẹ má dákẹ́. ìpínlẹ̀ tó ní tó ní i pé ó máa ń gba ẹ̀rí wọ́n máa kọ sọ pé stand òun òun lè tẹ̀lé o. a dẹ̀ gba ẹ̀rí yẹn. ó máa ní ó máa kà jáde pé ẹ̀rí yẹn wà lóòótọ́ ṣé mi ò ṣe ṣé mi ò ṣe. wọ́n á ṣe ń bọ̀ báyà ṣàlọ́ ẹ má ṣàdúrà fún. wàlímà nìkà. Hmm. wàlímà ti nìkà. wàlímà ti nìkà ṣé wájibù ni àbí tẹ́wọ̀n bá ti ṣe àbùdù ìpè ó ṣe dọ́ta. àwọn nùsùsù tó wá wájibù ni àwọn nusus tó wà o náà ẹ̀yin ìyá ẹni béèrè báyìí o. wa aleykum salaam. asalaamu aleykum. wa aleykum salaam àtàlà. náà mo ní tí irun bá báyàn ní ibi tí ò ń ṣe àdúgbò èèyàn. bẹ́ẹ̀ni. bóyá èèyàn wá rí masjid kan tó ń kírun jẹ́ ìlọ́wọ́. bẹ́ẹ̀ni. so èèyàn dẹ̀ wá ṣàkíyèsí bẹ́ẹ̀ ni pé bóyá kò wọ́n kọjú sí kíbla ń bẹ̀. bẹ́ẹ̀ni. so kéèyàn jọ ìwọ̀n bẹ́ẹ̀ ni àbí báwo tí ibi tí wọ́n ń kọjú sí ò bá ti yapa sí kíbla jù kí ẹjọ́ ìwọ̀n wọ́n tó bá yapa bí ìgbà tó yẹ pé ó ti kú ní direction kíbla tán po kí ẹ pàkíyèsí wọn sí. ṣe náà mo ní àmì ṣíṣe loudly yẹn. bẹ́ẹ̀ni ṣé ó wà ń bẹ̀ ní ìpìlẹ̀ ni àbí jẹ́jẹ́ ni kéèyàn ṣe ní ìsọ̀rọ̀ ń pàtà wá obìnrin o. tóbi tí ìmáàmù bá ń ṣe síta báwo ni àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn ṣe fẹ́ mọ̀ bó ṣe ọ́nà. mi ò gbọ́ sàn án. tí ìmáàmù bá ṣe síta kó gbé síta loudly báwo làwọn tí wọ́n ń tẹ̀lé ìmáàmù ṣe fẹ́ mọ̀ yìí pé ìmáàmù ti ṣe àmì káwọn fi tẹ̀lé lẹ́yìn. àrárá tí ìmáàmù kọ́ ni mò ń sọ. okay tàwọn tó ń tẹ̀lé àwọn mahmood. no àwọn tó nígbà tí màmú bá ṣe àmì káwọn náà ṣe àmì ló pọn dandan but gbígbóhùn sókè yẹn kì í ṣe tí ó wà dá tí ó wà dá nǹkan nílẹ̀ nínú mọ́ṣáláṣí. Ah. so ilé wọn ní ìbéèrè ni. Ah, wọ́n ní ọkọ àwọn pé tí ó bá ti lọ ó máa ń dàbí pé kó tiẹ̀ máa padà wálé mọ́ so ń pé àwọn wá òwe kí ló lè fa aró ilé bọ̀ actually náà ń pé kò sífẹ̀ẹ́ láàrin wọn mọ́. rárá rárá kí ìyàwó tọkọ máa ń ṣe báyìí sí kó kíyèsára torí wípé kí ni ọkùnrin tó bá níyàwó tó jẹ́yàwó lóòótọ́ tó bá wà ń ta kò ní fẹ́ pẹ́ ń ta ibi remote control ni tí ó máa fà wálé obìnrin tí ọkọ bá ń ṣe báyìí kó béèrè kí ni tí ibo ló ń kó sí ìfẹ́ lè wà bẹ́ẹ̀ kí náà rẹ ti lọ́ọ̀lẹ̀ so yóò ní ìdí kí wọ́n bu nǹkan sí kó jò sókè dáadáa ó ní ọkọ tó fìyàwó lé tí ìfẹ́ wálé. ẹ̀ ń gbọ́. Ah, sọ́nà ló kùn. wà á lọ́kọ̀ sọ̀rọ̀ tó béèrè rẹ̀ ní. obìnrin yẹn obìnrin yẹn ló máa ń fìlì bẹni pé tọkọ ẹ̀ bá ti lọ ń pé kó má padà wálé mọ́ látara pé kò sí ìfẹ́ bẹ́ẹ̀. kí ni kí ni ọkọ ṣe tó fi ń fìlì bẹ́ẹ̀ mi ò wá lè dáhùn yẹn. àwọn ah, olùwà bílèrè bílèrè pé kí lọkọ ń ṣe tó fi ń fìl bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn kó pọkọ jókòó kí wọ́n jọ sọ láàrin wọn kọ́kọ́ ọmọ padà wálé mọ́. wọ́n ní sàmà lẹ́kùn. wàlúkún sàlám. wọ́n ní pé kò sífẹ̀ẹ́ láàrin àwọn mọ́ ń pé kò sífẹ̀ẹ́ yẹn mọ́. kí ló fà á. èmi dẹ̀ béèrè pé ṣé bóyá physical appearance ẹ̀ ni o àbí lè mọ́ ni àbí. physical appearance tó ṣe ń rí kó tó rí tẹ́lẹ̀ àbí kí ni mo béèrè bẹ́ẹ̀. ẹ̀tọ́ ní fífi àbí ara sọkùnrin. àbí látara kò ń ṣe dáadáa sí wọn ni. nà kí ló wá kò kàn sí ìfẹ́ yẹn mọ́ kalas. asalaamualeykum. wa aleykum salaam tó la. kó tó má sífẹ̀ yẹn má kó tó di àìsífẹ̀ má kò lè ṣẹlẹ̀ lójijì àwọn nǹkan kan tí lè máa ń ṣẹlẹ̀ tọkọ ń ṣe sí i tí kò láwùn tí wọn ò yanjú láàrin ara wọn ló lè fà á kí wọ́n kí lọ́kọ láya má jẹ́ kí gap kó ṣẹlẹ̀ láàrin wọn kí wọ́n máa bára wọn sọ̀rọ̀ dáadáa ló fi jẹ́ pé bàríà yìí sí láàrin lọ́kọ láya ojúṣe náà sọlá sọlá máa ń wẹ̀kọ̀ láwọn ìyàwó rẹ̀ tẹ̀pẹ́ ẹ̀ńtẹ́ ntòfi bá dé lẹ́wù yẹn kò ní sí bàríà tí ń bẹ ní àárín èèyàn ó dẹ̀ sọ ojúṣe náà sọlá sọlá dẹ̀ sọ pé tá a bá fi oúnjẹ tá a bá bù sí wọn lẹ́nu ara ládá náà wà bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ tó mú òkèlè tó bù tó gbé síyàwó rẹ̀ lẹ́nu kódà ìṣe pé síbi ló fi bu ìrẹsì tó fi bù sí lẹ́nu ara rẹ̀ náà but ọkùnrin tí ìbá ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ dàbí ti arábìnrin òun ni ọkọ̀ọ̀kọ̀ pè yẹn wá kọ́kọ́ ó tó dáhùn nínú tí mo lè recommend tó bá délé kó máa nu ọkọ rẹ̀ lóúnjẹ kó dúró dé mo ní kí n dúró dé ni mi tí ì jẹun kájọ jẹun pọ̀ ah ẹ̀wọ́ ló dé ẹ kífẹ́ yẹn lè máa grow ni torí ìṣesí yín ẹ tiẹ̀ bí má kọ́ mọ̀ sọ yìí pé ìfẹ́ òsì ń bẹ̀ máa wọ ọkùnrin ìfẹ́ gbọ́ ẹ̀ ìṣesí yín ó lè pàfẹ́ mọ́yàn ní lọ́kàn téèyàn ò bá ṣiṣẹ́ lórí ẹ̀ mo ń dóde yìí pé kájọ jẹun ibi tí wọ́n ti ń jẹun kó nu ọkọ rẹ̀ àà ewé lélẹ́yìí pé à àwa ń ṣe tí a torí tọ́lọ́ ni ọkùnrin ó fẹ́ onáfẹ́ reciprocate kó má máa wọ̀ràn kó má wọ̀ràn kó má wọ̀ràn kó na gbìyànjú láti pèfẹ́ wá. two way traffic ni ọ̀nà méjèèjì náà ni bó ṣe wà náà wà ah, ó ní possible bẹ́ẹ̀ kó náà pè é kó mú tí ó pè fẹ́ jáde wá ó pàtàkì. nà no àgbà ọkùnrin lè ṣàgídí but irọ́ ni. Eh, eh, asalaamualeykum. wa tí eh, èèyàn as in bí nísìnyí èèyàn lọ láti bíbá sí ìkòròdú èèyàn lọ báyọ̀ ṣe nǹkan àwọn èèyàn míì tó wá báyọ̀ ṣe nǹkan àwọn náà wá láti bí ìṣàgàm àwọn èèyàn àti kàkú pé ìrìn àjò ni. ok ìtì kí ló bẹ̀rẹ̀ ṣe ìrìn àjò. àná àzìnẹ́ tó wá láti ìṣàgàm sí ìkòròdú. bẹ́ẹ̀ni so ìgbà kí àwa wá mosjid ta fẹ́ kírun àwa rí so àwa ṣèbì kan láti fi kírun mo wá kírun lẹ́yìn àwọn ẹni tó wá láti ìṣàgàm yẹn àwọn wá kí méjì ọwọ́ sálámọ̀ mo wá ń. mélòó ni wàá wá kí. èmi náà sálámọ̀ bó ṣe sálámọ̀ yẹn ìgbà tí mo ti kírun lẹ́yìn wọn mo wá rò pé ṣé èmi tí mo wá láti fi irú ayọ̀bọ yìí lọ sí azim láti ayọ̀bọ lọ sí ìkòròdú ṣé kí n kí pé ni àbí kí n sọ so mo wá wà confused but mo kàn sálámọ̀ èmi náà eh, sálámọ̀. má confused ìrìn àjò ní ibi ìlọsíkòròdú no doubt ayọ̀bọ síkòròdú ìrìn àjò ni àṣẹ náà náà kì ṣe dísì ṣe nìkan iná ajo ni. okay sir. iná ajo ni lásán. nọ́mbà two sir. èèyàn kan ló sọ fún mi pé mùsùlùmí àwọn pé èmi mo believe pé mo máa ń gbọ́ pé wọ́n ní. n tẹ́ láwọn sísá ìṣe lẹ́yìn ṣe ẹni tí ò bá ń ṣe mùsùlùmí pé kò ní wọ àlùjọ náà. ẹni tí ì bá ṣe. mùsùlùmí. bẹ́ẹ̀ni lèmi máa ń gbọ́ so ìgbà tí mi àti ẹnìyẹn wọ́n sọ ló wá sọ fún mi pé àwọn nínú àwọn christian ipe wọn ní apá wọn náà ó máa pín ẹyọ kan máa wà jọ náà nígbà àwọn jude náà wọn máa pín ọmọ wọn ní pé èmi ò mi ò gbá pé màá uh, béèrè. wa bẹ́ẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé ntí ànábì musa mú wa sallallahu alaihi nàbí náà àárẹ yìí bó ṣe mú wa àwa wà lìjẹ́nà àwọn wọ̀nyẹn ńgbà tí ànábì Isa dé sallallahu alaihi nàbí náà àárẹ yìí. wọ́n á tẹ̀lé automatically so àwọn tí wọ́n tààrà nàbí Ìsá ní bó ṣe mú wa àwọn náà wà lè jẹ́nà nígbà tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám dé tó bá yẹ pé wọ́n tẹ̀lé lóòótọ́ kò sí remnant wọn mọ́ wọ́n á tẹ̀lé jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám wọ́n á di mùsùlùmí lẹ́yìn ìgbà tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ti jáde tán kò sí ẹ̀sìn kankan tí ọba adẹ́dà fọwọ́ sí mọ́ àyàfi tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám mọ́ wa ẹni tó bá ṣe ń tó yapa sí ń tó mọ́ wa yóò wọ̀ náà. لا يسمع بي أحد من هذه الأمة يهوديا كان أو نصرانيا ثم لم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار رواه إمام مسلم رحمه رحم الله رحمه تواسع أني كوني بابي متجادي نينو جوبيني يالا أني يجي كريستيان نيو تابو جي يهودني أوه أبا kó jáde láyé kó wá gba tí wọ́n fi rẹ́ mi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ yóò wọ̀ náà. sáàlù kan sọ̀rọ̀ ntọ́lá náà ẹ jẹ́ ká ṣe lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan sáàlù kan sọ̀rọ̀ ntọ́lá. kẹ́sàn mi méjì ni àkọ́kọ́ lórí òǹkà ọjọ́ ní islam. nínú. òǹkà ọjọ́ nínú islam. bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí èmi ni yom ahad àti sunday. bẹ́ẹ̀. báwo ni ọlámàdásí ọlọ́jọ́ ọ̀ka. magrib ìgbà tí magrib ti tó lánàá òru òní ti bẹ̀rẹ̀ wàá rí wípé tí a bá ń wá oṣù ìgbà tí bá ti tó máa a bá ti róṣù yẹn wá ní oṣù òru àkọ́kọ́ Ramadan nílé àbí yọ ọjọ́ àkọ́kọ́ ó ti bẹ̀rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nípa kíámù láì. náà ẹ pé last ten days of Ramadan a máa ṣe tajud ẹ pé kíámù láì ni a máa ṣe ní jamua wọn á pé ṣé ó tọ́ ká máa ṣe ní bóyá before Ramadan a máa ṣe ní mosque àbí ní playground ní jamu. ntolukaluku wa ń ṣe nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ ni wọ́n bá move sí inú Ramadan pé ká ṣe ní jama ká fi train wa kó fi jẹ́ pé tí Ramadan ò bá sí má ga olúkálukú wa lè máa ṣe nínú ilé. ok yẹ yẹ wà sọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ na sáwọn. wàhálà kan sọ́ra àdúrà. ẹ̀jọ̀ tíyẹn bá ní ẹni tó súnmọ́ yàn gan bí àwọn siblings àbí bó ṣe jẹ́ láàrin lọ́kọ-láya. na tíyẹn wá ń tọ́ àti pé wọ́n ṣàkíyèsí tó ṣe nǹkan tó burú gan gidi. tẹ́pẹ́ tí aburú yẹn tí eh, repercussion ẹ̀ bá máa dé as everybody around. kò ní máa lórí kò ní máa lórí òun nìkan. bẹ́ẹ̀ ni sà. so tí ẹ wá ń pè wọ́n ṣàkíyèsí gan gidi ìbàjọ́ àbí àbúrò àbí lọ́kọ̀láyà tí ẹ wá ń pè wọ́n ṣàkíyèsí gan bọ́ wọn ò gbọ́ kí nìyàn lè ṣe tíyàn dẹ̀ mọ̀ pé tíyàn bá pè wọ́n ṣàkíyèsí ó máa dábùkún lẹ̀ tíyàn bá. kọ́ máa ṣàdúrà fún wa àwọn tó bá máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ó lè fi tó wọn létí kí wọ́n fi pe àkíyèsí ẹ̀sìn nà á gbọ́dọ̀ filẹ̀ á gbọ́dọ̀ filẹ̀ àìfihàn ẹlẹ̀ lórí aburú tá a bá filẹ̀ lórí aburú bíbà tí àwa náà lẹ́sẹ̀. asalaamualeykum. wa akọ sara àtàlà. ẹ jọ sá lórí ọ̀rọ̀ tẹ̀sán lẹ́ọ̀kan yẹn pé kọ́ máa retí dáadáa lọ́dọ̀ wa. ó tọ̀ ṣùgbọ́n mọ́ òun ṣé bẹ́ẹ̀ náà làwọ̀ sí tó nìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. wọlá ẹ wọ́ọ̀sì. lè máa ṣe dáadáa pẹ̀lú wọn ṣé pé ní yẹ sí wọn. ẹ ìyàwó wa ọmọ wa àbúrò wa àǹtí wa tó ṣẹlẹ̀ ni wípé kò fààyè gbà fún yín pé kẹ́ ẹ lè mú sùúrù lọ títí téèyàn bá wá léyìn ó wù àdámọ́ yìí tọkùnrin bá lóun ó wò ó láti fi wùwà yóò ṣìwà wò kó má dákẹ́ láti máa ṣiṣẹ́ lérí yín pè yín dáadáa bọ̀tẹ́ bá gbé wà kó lù ú lẹ̀ fún títí yín bá sókè kó fara fún yín bá lọ ní kí ó fi tiẹ̀ nà torí tí ọba jọ lọ sókè papọ̀ ẹ ha inú ilé ọ̀ ní kò ní rọra ọ̀ ẹ̀ ń tá mílì nìyẹn kì í ṣe pé èèyàn burúkú ni ẹ̀ wọ́ọ̀sì èèyàn dáadáa ni nà jọba kún lọ xẹ. asalaamu aleykum salaam. wa aleykum salaam. kọ́lá yẹn kárí yín bẹ́ẹ̀. lórí kìyàmù láìlì. nà sọ̀rọ̀ sókè. ẹni tí yóò lórí kìyàmù láìlì ẹni tí yóò hà kúrán sórí. bẹ́ẹ̀ tó dẹ̀ bẹ́ jàbá ní kó nǹka sódà wà lórí omi ẹgbẹ́ ní kó ṣe. kó lè gbé dání hmm. ẹ̀rọ àpọ̀ lè gbé dání pọ̀ sí i ah, kọ́rọ̀ ìjì ẹ̀. wọ́n ní ọlọ́run ní twelve ṣé wọ́n ní twelve ọlọ́run ní twelve la kò lè gbúrọ̀. asalaamualeykum ah. sir. asalaamualeykum sir. wa aleykum salaam tala. Eh, ẹlẹ́kejì ẹ̀ ni pé. bíi àwọn bọ́dà ń sìn nígbà táwọn bá ṣí tiwọn mọ́ ń ṣí tiwa ni pé wíìkì yẹn mọ̀ pé kò sówó lọ́wọ́ mi owó pé ní wíìkì yẹn bá wíìkì tó tẹ̀lé kó gbé fúkẹ́ kò gbé fúkẹ́ ní ẹ jọ̀ọ́ ẹ bá sọ fún wọn. tó dẹ̀ ń wọlé ń wọlé àbí. ẹ mọ̀ ẹ̀ mọ̀ ń wọlé. ní ababa sòrò ń bá efukẹ́ gbàtọ́ bá kẹ́nà ẹ̀jẹ̀ ká àṣẹ fún ní àṣírí àṣírí lè sẹ̀. àṣírí kan ni mo fẹ́ fáwọn brothers ṣe rí téèyàn bá ná nǹkan mẹ́wàá kan nítorí ọlọ́run ọba fáwọn àwọn òkú rẹwẹrẹ yìí àti aṣojú wọn tá a láṣojú àwọn òkú rẹwẹrẹ yẹn náà jazakumullahu khair èyí tó kéré jù ìlọ́po tó kéré jù tí ọlọ́run ọba fi Allah subhanahu wa ta'ala tí ó fi sàn yẹn lẹ́sàn rẹ̀ ó ní ìlọ́po mẹ́wàá. náà tó o bá fẹ́ kí Allah subhanahu wa ta'ala kó tètè gbàdúrà rẹ̀ tó o bá ní nǹkan jẹ́ kí àwọn aráalé mọ̀ wípé yes ó ní látara wípé kí condition wọn ó yàtọ̀ tí condition wọn bá ti ń yàtọ̀ yẹn Allah subhanahu wa ta'ala yóò máa ṣàlékún fún un torí wípé kí ni torí tí wọ́n lọ́ba dẹ́dà fi ń pèsè fún wa. yasalunaka madha yunfiqun wọ́n ń bí ẹlẹ́rẹ̀ èrè òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ní tí a palẹ́sẹ̀ fún wọn lọ́rọ̀ bó làwọn ó ṣe náà kul ma anfaqtum min khairin fa lil walidayn. àwọn òbí méjèèjì àgbọ̀dọ̀ fún wọn rárẹ̀ bó ṣe lè wù kó rí a ti mú wá fún wa rí ẹrú ọlọ́run ọba tó jíṣẹ́ náà sàásìlà ń sọ fún wa wípé tó bá ti lọ wá jíjẹ mímu dé kìí gbà káwọn ó jẹ nínú ilé àfi táwọn òbí òun méjèèjì tí wọ́n ti dàgbà tí wọ́n bá kọ́kọ́ jẹ náà ó wá dé níjọ́ kan àwọn òbí ti sùn torí pé kò tètè dé ebi ti pa wọ́n wọ́n sùn kò fẹ́ jí wọn kọ́mọ ni wọn kò dẹ̀ fẹ́ jẹun síwájú wọn àwọn ọmọ rẹ̀ wọ́n dẹ̀ ń sunkún ó ń dẹ̀ ń rẹ̀ wọ́n tẹ́ ń rẹ̀ wọ́n tẹ́ títí táwọn òbí fi jí láti ṣe kíni láti fi wójú rẹ ọlọ́run ọba hàn nínú nǹkan tó fi bẹ ọlọ́run ọba pé wọ́n bá dẹ́dà tó bá yẹ pé tí mo ṣe torí tẹ ni mo fi ṣe kọ́ndíṣàn tá a wà nù rẹ̀ yìí kí ni kọ́ndíṣàn yẹn wọ́n wà lábẹ́ cave òkúta wọn á rí ihò tí wọ́n gbà jáde wọ́n rí bò mọ́lẹ̀ wọ́n bá dẹ́dà Allah subhanahu wa ta'ala tó bá yẹ pé torí tẹ la fi ṣe ìwọ ọlọ́run ọba kó wa yọ òkúta tẹ̀ ṣe kí ó mú sókè à ń fojú di àwọn nǹkan wọ̀nyí ní tá a ṣe torí tí ọba adẹ́dà àtàwọn tá a ṣe fún òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní dirhamun anfaqtahu fi sabilillah ọrọ̀ tọ́lọ́run ọba fún ẹ tọ́ wa ná sójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́ fi jagun àti etí anfaqtahu fi tahriri raqabatin ẹni tó wà ní ògbèkùn bí okó ẹrú ó fi rà padà ṣé àwọn pé gbogbo àwọn nǹkan yìí ó ní ládàá ó wá ní tó tún fi kún èyí tó ná fáwọn aráalé alladhi anfaqtahu li ahlik ètò ọ̀nà fáwọn aráalé tá a bá ti fi ń ṣẹ̀sìn nítorí tọ́lọ́run ọba àmọ́jà wo tiwọn obìnrin yẹn ní wàhálà kó ti má wò yẹn àwọn ọmọ yẹn wọn ò ṣe kí má wò yẹn ṣe ń tí ọba adẹ́dà wa ní kò ṣe wá fi bẹ ọba adẹ́dà tíráì rẹ̀ kó o wò mujarrab wàá gbalada wàá tún gbalada ṣùgbọ́n tó o bá ná fún wọn bó bá dẹ́dà ṣe ní kó o ná fún wọn ò ní lẹ́nu ọ̀rọ̀ láti bẹ̀ fún mi àyínú àwọn ẹni rẹ̀ tó máa sọ ni pé ìwọ bá dẹ́dà mo ti ná bó o ṣe ní ná o mo dẹ̀ ná torí tiẹ̀ mo dúpẹ́ ìwọ ló ní tá a bá dúpẹ́ láàzì dẹ́nẹ́kùn mo ń fẹ́ pọ̀ sí o. Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ń bá gbà bẹ́ẹ̀ ká má tì wọ́n dànù gbogbo ibi tí wọ́n bá kù sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n àwọn náà kù sọ́nà tó pọ̀ ká fà wọ́n mara látara fífà mara ṣíṣe báyìí dáadáa tí ń bẹ lára wọn á lè ṣe kíni á lè pè jáde láti fi ṣẹ̀sìn kọ́ba adédàmọ́ṣáà fi rọ̀ wá lọ́rùn àti báyìí jíṣẹ́ o dáhùn. Assalamu alaikum warahmatullah. Wa Wọ́n gbé yẹn wá Ní ọ́fíìsì o. Ṣé látàlá Ẹni yóò ó fẹ́ wá kí ṣubú yìí. ti miss wọn raka. tó irun. Ìmáàmù ti kí wọn raka. Irun ìmáàmù bàjẹ́. Ó kúrò lórí irun. Àwọn tó wà kò sẹ́ni tó bọ́ sí orí irun. òun ló bọ́ síbẹ̀. òun ló bọ́ síbẹ̀. <laughs> irun wa dàrú gbogbo lọ́wọ́ wọn. ó kó dàrú. ìgbà tí ó kí kan lẹ́yìn imam ó wáá fẹ́ dìde fún tiẹ̀ àbí. òun ti orí rákà kejì ló ń wọlé. irun àṣùbà ni. irun àṣùbà. ó bá wọn lórí last raka. bẹ́ẹ̀ ni. ó dẹ̀ kí pé ibi tó ti ń kí i òun ló lè ṣáájú wọ́n ti tì síwájú. bẹ́ẹ̀ni. ọ̀kẹ́. òun dẹ̀ sì nìkan. ó dẹ̀ nìkan. Hmm. àwọn kan dẹ̀ wà tí wọ́n ti parí tiwọn. bẹ́ẹ̀ni. ó rọ̀ nínú àwọn condition tá a ti gba ìmáàmù láàyè láti sọ̀rọ̀ ni ìgbà tó fẹ́ dìde ẹ̀yin tí òun yín bá ti pé ẹ má bá mi dìde àwọn ti mọ̀ wípé àwọn tí òun ò tí ì pé o wọ́n ṣe kí ni wọ́n bá dìde nígbà tó sọ pé ẹ̀yin tí ìrun yín ti pé ẹ má bá mi dìde o. tàbí ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú imam ẹ má bá mi dìde. so ti yé báyìí nísìn àmúkàtì ẹ̀ wá tọ́ kó ti fún wa lọ́hùn lẹ̀ àwọn ojúkò wọn máa dúró dè é torí pé irun wọn ti ṣe kíni wọ́n ti pé. sákàlọ́ xẹ́ẹ̀. làwọn oníṣẹ́ tẹ̀sílímù kò tí tún wọn lẹ̀ torí irun súwì ni wọ́n ti ń kí kò tí tún wọn lẹ̀ ìmáàmù gbọ́dọ̀ tún wọn lẹ̀ kò dẹ̀ tí tún wọn sílẹ̀ irun kan náà wọ́n jọ ń kí kò dẹ̀ tí tún wọn lẹ̀ torí wípé kọ́ndíṣàn tó wà ó hàǹgì wọn wọ́n á dúró dé a fi parí rákà ẹ̀kan rẹ̀ tí kò kàn ṣe kó mọ̀ wá fi fọ̀pá wọn súra sí láti kíkù wọn ọ̀dẹ́sìn nínú ọ̀nà ọ̀kan lè lọ ìgbà tó béèrè question yẹn à ah, èmi mo ní èmi ah, èmi ò lè dáhùn question. wa aleykum salaam tula. nípa ihun eh, tí brọ́dà abu kan béèrè lẹ́ẹ̀kan mo fẹ́ ṣe tí wọ́n sọ pé eh, um, tí wọ́n sọ pé eh, um, tí òun mú àti àbú tí wọ́n jọ nágbọ̀yé tẹ́lẹ̀ tó wá fi jẹ́ àbú ní àgbọ́yé ju òun lọ. tó bá yẹ wípé ó ṣẹ̀sí pé òun ní kọ́ tó dẹ̀ yẹ wípé àyẹ̀wò àdẹ̀gbọ́dọ̀ máa gba àyànda níwọ̀ wọn. barakallahu fik àgbọ́yé sí umu wo ni ó tó di asia náà sowa aleyhi salam sowa àìlágbọ́yé bọ́dà wo ni ó tó di fìràhàn lànà tó láàárẹ̀ yìí sóti yé báyìí bọ̀dọ̀ ọlọ́run fi sí lábẹ́ ògóńgó ẹni renu lóbìnrin ọlọ́run fi sí abẹ́ ògóńgó ẹni bí léyàn àgbọ̀ yí asia aleyasala ó tako àṣẹ rẹ̀ kan rí tí ìbá ti ṣe ń tó tako tó fi ọba adéda Allah subhanahu wa the mere fact wípé ọkọ lágbọ̀ọ́yé tó kò túmọ̀ sí pé kóbìnrin wa lóun lágbọ̀ọ́yé gbogbo ibi tó bá wù kó wa máa lọ láì gbàyọ̀ǹda ọkọ kò lágbọ̀ọ́yé ní jẹ́ bẹ́ẹ̀ ọkàn kò lásán ni. kó sì máa sórí tóbìnrin bá ní àgbọ́yé tọkọ ò ṣe bí ẹni eléyìí gan-an ló tètè máa ní effect jù lórí ọkọ every ọkùnrin obìnrin tó yanjú ni wọ́n ń fẹ́ kódà pàwọ́ ọkùnrin gan obìnrin tó yanjú ló ń fẹ́ so tó bá wá fi yíyanjú tiẹ̀ yẹn láti fi pè wá mashallah yóò rọrùn yóò tì sí yóò tì sí ìyẹn ni pé kó tó di pé wọ́n fẹ́ra wọn o lẹ́fù kan náà ni wọ́n lẹ́fù kan náà ni wọ́n ọba adẹ́dàá wa ṣe sísítà àgbọ́yé rẹ̀ ó tẹ̀síwájú tọ́rọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n lọ fẹ́ sísítà márèjì tí wọ́n ṣe sísítà ìtagèlè wọ́n ń jó ni àwọn bọ́rà tí wọ́n lọ bá bọ́rà ìfẹ́ àwọn sọ pé á àwọn ò tún ríro eléyìí rí o pé ibo ló ti rìn kólé bọ̀tùká ohun tí ọba adédọ̀ ṣe Allah subhanahu wa ta'ala ń bá wọn fẹ́ra tán arábìnrin ìgbà tó rí àwọn sisters yòókù ó gbalé kéwú lọ ọkọ gba ọjà lọ ẹ̀sìn tọkọ wá yòrò débi pé ẹni ìjáàbù gan ó ń kórìíra wọn wípé ìjáàbù ti gùn jù sísítà ti ń bá débi kọ́ fẹ́ bojú fitna oríṣiríṣi wọn tẹ̀lé gbogbo ìgbìyànjú tí sísà ń ṣe láti fi pa pé láti fi fà á mara broda yìí fẹ́ kí kí ọmọ kọ́mọ ìyá kó tiẹ̀ bíi pé kó tiẹ̀ gbàgbé ẹ̀sìn tó ń sìn yìí ni àgbẹ̀ ìyẹn ti dé lẹ́wù gbà àhírà wọn padà di wípé wọ́n fira wọn lẹ̀ kọ́lọ̀ wọn bá kó bá ṣe dáadáa fún fún ọmọ àyà lọ́kùnrin kódà bá tọ́ ọmọ àyà lóbìnrin kódà bá tọ́ ọmọ àyà lọ́kùnrin náà sọ̀nà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but nígbà tó jẹ́ pé wọn ọjọ́ lágbọ̀ọ́yé papọ̀ ni wọ́n fi fẹ́ra wọn wọ́n ti ríra wọn gẹ́gẹ́ tó fẹ́ra wọn bẹ́ẹ̀ àgbọ́yé wa ń ṣẹlẹ̀ fún sísítà kí sísítà lo àgbọ́yé yẹn dáadáa láti fi fa ọkọ náà sí rìn kò sí ọkùnrin bó ṣe léwu kọ́yà gbẹ̀wò dání tó kí ìyàwó rẹ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún kó wọn wá di gbọ̀nyin kò sí ọkùnrin ọ̀hún yóò wọ́gbọ́n kan ó tiẹ̀ lọ wá àfa kan tí ó lè máa sọ pé ah àbọ̀ ọ̀rọ̀ ọmọ yẹn ọmọbìnrin yẹn fún ní chance yóò gba ìmọ̀mù lọ́wọ́ mi nínú ilé torí ó ṣẹlẹ̀ báyẹn rí sísítà lágbọ̀ọ́yé dáadáa ó dẹ̀ kéwú iṣẹ́ òjò ọ̀rá yìí wọ́n wá kó iṣu kan wá sí ọ̀dọ̀ mi níta yẹn jù látàárọ̀ tí wọ́n ti wá tí zuru gbólóhùn kan ṣoṣo ni mo fi ṣàwàdà tí brọ́dà ìfin wa yanjú kí ni mo ní sísítà onílà tó o bá ti délé ìwọ ni kọ́ ọ máa líìdì irun fún eléyìí èsì ò tó ìmáàmù jẹ wọn náà máa líìdì ó ní kò sí ẹ̀rí rẹ̀ nínú ṣẹ̀ríà mo ní àwọn ìlà tó wà nù ṣẹ̀ríà tí wọ́n fi lóbìnrin ò lè ṣáájú fọkùnrin kò sínú tẹ̀ síbíyàwó rẹ̀ ni òun kọ́ ṣáájú fún ọ á wà gbalẹ̀ kéwù lọ báyìí ó dé gbalẹ̀ ó gbalẹ̀ kéwù lọ lóòótọ́ ó gbalẹ̀ kéwù lọ ó gbalẹ̀ kéwù ní gbígbà tó yẹ pé ó ya gbogbo agbẹ́rẹ́ nu ó wá rìn dáadáa tọkùnrin bá rẹ̀ ti fẹ́ ṣe báwọn àti tètè outrun ìyàwó yóò rọrùn ó wà alhamdulillah ó so dáadáa ti ń bẹ lára àwọn ọmọ ìyá wa lóbìnrin kí wọ́n fi ti ọkọ wọn sírìn kéṣe wípé kí sísà á máa wò pé torí kò ní jẹ́ sísà ọkọ wọn lágbọ́yé nítorí náà kò gba permission lọ́wọ́ rẹ̀ kó à olóyún wọn lágbọ́yé la iwo gan lọ lágbọ́yé níbi ìyẹn pàtàkì náà sàmú alẹ. wàlẹ́kùn sàlám tó la. ó wá jẹ́ pé ọmọ yẹn ó jẹ́ ibi program ló lọ tí àbúwá sọ pé àní kò sáyé sẹ̀ ṣé ó máa dúró náà ni. kì í ṣe dandan ni kó lọ sí program àwọn tí wọ́n bá lọ á ní tí wọ́n bá dé kí wọ́n ṣàlàyé fún un. ok sàmú alẹ. tọ́ba ní òun ò jẹ́ kó lọ síbi halkọ òun ò jẹ́ kó lọ sí halkọ mọ́tàlá adédọ́kun lẹ́jìmdín suleiman sharafdin ọ̀rọ̀jì eh, abdulrasaq alárùn kankan ah wọ́n ní yẹn fẹ́ntẹ́sibíà fẹ́ntẹ́sibírìnà kó jókòó àwọn tí wọ́n bá lọ o ẹ dákun o ẹ wá ṣàlàyé fún mi ọ̀dà wọn láwọn ìbéèrè tọwọ́ bá tún dé halkọ nígbà báyìí o bá ń béèrè wa ṣé mi tó fẹ́ gbà ń bẹ̀ náà ni àbí ṣé áùtì yẹn gangan ni iṣu ni àbí ìmọ̀ abẹ̀ ṣé bí ìlà ń tá a fẹ́ gangan ni pé kágbọ̀ yìí lọ síwájú kò ní kọ́mọ̀fìyẹn ṣe wàhálà sàlẹkùn alẹkùn sàlẹkùn tọlà. iṣu kan ṣẹlẹ̀ ni ọkọ àtìyàwó kan wọ́n ń gbé ní sáìdì uh, Kogi tí wọ́n wá bímọ ọmọ yẹn ti tóbi ọmọ ọdún méjì sí mẹ́ta súnmọ́ wa rí ẹni muslim school fi ọmọ yẹn sí tó yẹn pé tọmọ yẹn bá délé ó máa pàtẹ́wọ́ àmà kọrin ẹ̀sìn àwọn kìnnìún so ọkàn yẹn wá ní kí. kò possible kí a máa rí muslim school fi sí ní kogi kò possible. ní city wọn yẹn eh. lábúlé wọn yẹn ọdún kò sí lágbègbè yẹn nípa àwọn tó dẹ̀ wà pé nǹkan púpọ̀ ló kọ́ àwọn ọmọ yẹn tó jẹ́ muslim school so ọkàn yẹn wá ní pé àwọn tí wọ́n jẹ́ muslim school kí ló ṣẹlẹ̀. ẹyẹ kan ó ní pé nǹkan tó ń kọ́ ọmọ yẹn kò tẹ́ wọn eh. ló yẹn jújù nù méjèèjì sórí èyí tí wọ́n ń kọ́ tí ò tẹ́ lọ́rùn yẹn kàn ti ẹ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó wá tún ṣe ó yìí bẹ́tà fún ju kán lọ́mọ pàtẹ́wọ́ lọ. nǹkan tó sọ fún mi ni ẹ based on standard táwọn fẹ́ so eh. wọ́n wá ní kí wọ́n wá ní kí ọjọ́ relocate sí Èkó but iṣẹ́ ọkọ ọ̀hún yẹn ló wà tó ń gbọ́ ọkọ máa wá wò wọ́n ní ibi ní once in a month. kó tó wá ṣẹlẹ̀ sí pé wọ́n ti fọmọ ẹ̀ sí muslim school bí àwọn ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ ni ìtójóbìnrin yẹn tó jẹ́ fámìlì mi ló wá ń sọ fún mi pé àwọn èèyàn sí mẹ́ta mẹ́rin kan pé òun lọ́hùn yẹn o pé wọ́n ní ọkọ òun ó ń gbé oríṣiríṣi obìnrin wálé bẹ́ẹ̀ ni ń pé kí ni kóhun ṣe pé òun máa fa tó òun àṣekí táni kò ní sùn. òun ṣe kí ni. ń pé òun máa fa tó òun máa bínú òun máa ṣe kí ni kan ń pé torí títí ẹ̀ àti tọ́lọ́hún hmm. làwọn ṣe rí locate àti torí ọmọ. nígbà wa locate ṣé ó túmọ̀ sí pé kò lè fẹ́ àwọn mi mọ̀. ó ní pé wọn ìbéèrè kan tó fẹ́ béèrè ága wahid tí a bá locate sórí téèyàn ó bá take a decision téèyàn máa ń wò máa ń pọ̀ téèyàn máa ń wò máa ń pọ̀ pọ̀ <laughs> bàtọ́ ni kó kí àwọn ojókòó sépò kó wọn wà ní kogi ta ni ó gbọ́ bùkátà abẹ́ fún ta ni ó gbọ́ bùkátà oúnjẹ ju ta abẹ lọ fún àwọn tí wọ́n nípa ẹ̀ ọlọ́run ọba gan ábílẹ̀ ń tà sí ẹni tó jẹ́ pé òfegè lọ́wà ni ó rí pé pàtó fẹ̀rẹ̀ sí jáná ọ̀rọ̀ mọ́ ní nǹkan èyí tí ò wúlò èyí tí ò yanjú níbẹ̀ yẹn kí wọ́n fọmọ síbẹ̀ standard tí wọ́n bá ń fẹ́ tó bá nídìí wípé kí wọ́n lọ pé kí wọ́n lọ yẹn employ àwọn èèyàn wá kí wọ́n bá ní mí sẹ́ẹ̀. kọ́ wa máa yanjú rẹ̀ kí wọ́n dá tiwọn lẹ̀ ọbẹ̀ tàbí kí wọ́n jọ relocate wá síbi tí wọ́n bá fẹ́ relocate lọ pátápátá ṣùgbọ́n wọ́n lọ ibì kan wọ́n ń padà wá kò sí ọkùnrin tó lè ṣe tí ò ní kó sí fìtínà ó sí àwọn ànábì ọlọ́run ọba ò ṣe abẹ́rẹ́ ìtàsí àwọn tá a jẹ́ nǹkan sọlọ́lá ànábì no doubt òun gan ń yóò kó sínú ìyẹn second question na níjọ júmọ́ na mo kírun ní side mo wé mo ti kí ní júmọ́ ti bá mi na lára àwọn etiquette of júmọ́ uh, àtẹ́mídẹ́ mọ̀ pé tí mò ń bá tó wa lórí ń balẹ̀ èèyàn máa farabalẹ̀ èèyàn máa gbọ́ mo á observe pé bí mo ṣe kọ́ dé mọ́ọ̀sì yẹn tí mò ń tó wa bẹ́ẹ̀ tí mo fẹ́ mọ yan nọ́fìlà méjì wọ́n sára wa bá mi gbé kí n má yan nọ́fìlà ara o gbé kí n dúró kí n ṣe kí n kàn àyùtí ọkọ bá mi èmi náà jókòó bẹ́ẹ̀ ni pé ṣé kò ṣe pé wàhálà wà ń bí báyìí gbogbo ìrún gbà tèmi ni pé bóyá wọ́n ti fẹ́ kírun ní pé kò lè ju bí abi wọ́n àmì tó fẹ́ kírun pé ah, kí ló lè fà wá ẹ̀ wọ́n á jókòó lọ bíi ten minutes pé ah, ah, kí ló ṣẹlẹ̀ mọ́ ọ́n tá à ń pé bí ìmáàmù ṣe ń ṣe wútúbà gan oríṣiríṣi ariwo lọ jálajàla jùlù pé kò sí ìmáàmù ṣe wútúbà àti ẹ̀gbọ́mọdé oníkàkùkọ ọ̀hún ṣáà ń ṣe tiẹ̀ ìyẹn di méjì ìgbà bá máa kírun náà bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kọ́ tẹ́lẹ̀ dá pẹ́sàn olólẹ́ẹ̀kan pé ìmáàmù yẹn ó káwọ́lẹ̀ ní gbogbo wọn náà káwọ́lẹ̀ bá a ṣe kírun lọ nìyẹn ìgbà tá a máa sálámọ̀ wọ́n sa ìmáàmù sálámọ̀ sí ọwọ́ tù tíyẹn jẹ́ wájibù kó padà síbí àwọn gbogbo jọmọ́ náà ṣe bẹ́ẹ̀ mo á rí bẹ́ẹ̀ ni pé tìyẹn tó wọ́n sálámọ̀ sọ́wọ́ tún yẹn bóyá jẹ́ ṣé ẹlẹ́ẹ̀kejì yẹn náà ṣé kọ̀ọ̀kan ṣe yẹn náà ni kọ́kọ́ gbàgbé ẹ̀ àti ìtọ́jú káwọ́lẹ̀ yẹn náà. ìgbà tí wọ́n ní kó o má kírun nínú mọ́ṣáláṣí kò sẹ́ni bọ́dì tó ní ráìtì yẹn ìmáàmù gan-an ní ráìtì láti sọ fún ọ pé kó o má kírun ìwọ gan fi àìgbóyà lórí òdodo ó fi gbéra rẹ̀ ṣánlẹ̀ ń bẹ̀ ìgbà tí wọ́n ní mọ́yìn nẹ́fìlà wàá wo olú ààrẹ báyìí wàá dẹ̀ má bá tiẹ̀ lọ ọlọ́mọ tó ṣe torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ń ṣe khutba lọ́wọ́ ẹnìkan wá wọlé kò tí ì mú náfìlà wá òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ní kó dìde kó náfìlà rákà méjì wá kì í wá ṣe yẹn nìkan wọ́n lẹ́ni bọ́dì náà yín tó bá wọ níjọ́ jimá tí màmú ṣe kútùbà lọ́wọ́ kó múra káà méjì wá kó tó jókòó bọ́d kó má fàágùn kó ṣe ní ṣókí torí pé wọ́n fẹ́ ká lẹ́sìn sí i. bó ṣe sọ̀rọ̀ yìí ó láìpẹ́ pé káwọn sùn fi ni. ká mọ̀ pé aláwọ̀ sufi nìkan àwọn oníbi àwọn àwọn oníbidí káwọ̀ rẹ̀ pé àwọn oníbidí àní wọ́n fi bídí ahàn nínú ìṣesí wọn á lè sìn sí imam ni ìwọ gan ló yẹ kó correct wọn gbàtí wọn kírun tán pé ah asalaamu alaykum èmi fẹ́ ṣètò ètò ìjíṣẹ́ náà sọ àṣìlá ń pa á láṣẹ lẹ́ẹ̀kan ẹ fẹ́ kọ́ di ni ò jẹ́ ń dá yín lóhùn ni mo fi parí tí màá ṣe tán ẹ̀yin wá ń ṣe tí kò tọ́ tí màá bá ti ń ṣe kútùbà èèyàn máa ń tẹ́tí sí ni ẹ̀yin ò tẹ́tí sí ẹ̀ ṣàrẹ̀ tí máa mú o tí ò sọ̀rọ̀ gidi kankan o má bá sọ̀rọ̀ níbẹ̀ yẹn o má bá sọ̀rọ̀ níbẹ̀ yẹn torí yàtọ̀ sí pé kò ní í gbọ́ o lè jẹ̀yà kó àṣẹ. na ó lé akramakumula bó ṣe five hundred naira lóní ọ̀nà sí wọn ó lè mọ ìjẹ join tó dé bá dé join náà sàmà lè kùn sà ọ̀rọ̀ bye bye bye bye báyìí báyìí wàá ṣe àlàyé gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe fi kọ́ wa ní tí wàá sọ wàá fàgbékalẹ̀ pàkíyèsí ẹ̀sìn bí ò bá tiẹ̀ ní gbà ẹ̀rí ọkàn máa jẹ tó o bá kú ọ̀n bẹ́tọ̀. nípa ti tẹ̀sílìm òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní lórí ìrùn ó ní tahrimuha at-takbir wa tahliluha at-taslim ọkọ̀ ọkọ̀ rasulullah sallallahu alayhi wa sallam ìkó sínú ìwọ ọ̀run ò ní wípé tọ́jẹ́ pé tá a bá ti bẹ̀ tá a bá ti ṣe báyìí a gbọ́dọ̀ ṣe nǹkan míì mọ́ àyàfi tó jẹ́ pé ọjọ́ márùn-ún yẹn ò ní Allahu akbar ẹ̀yìn takbiratul ihram n táwọn á fi kó nínú òun ò ní at-taslim ó ṣe ẹ̀rí wà kó ṣe ọkàn ṣoṣo asalaamualeykum ó ṣe bẹ́ẹ̀ tó ti yé báyìí torí pẹ́ẹ́rì yẹn wà ó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ àjẹ́ wípé èyí tó jẹ́ ọ̀ràn àyàn nínú tẹ̀slim ó ní kíni èèyàn nìkan so ti yé báyìí ẹ̀rí náà dẹ̀ tún wà wípé ṣe asalaamu wa rahmatulah asalaamu wa rahmatulah tàbí asalaamu wa rahmatulah wa barakatuh. السلام عليكم ورحمة الله وفي رواية السلام عليكم ورحمة الله وبركاته tó fi pé melo. mẹ́rin ntí àwọn afáà tí wọ́n rí i pé a èyí tọ́jú ọ̀ràn yẹn ní tàkọ́kọ́ yẹn tèkejì yẹn súnà ni gba èyí tọ́jú anya àyàn ọ̀lọ́ àwọn kan ò gba ẹni sálámà ẹ̀yọ kọ̀ọ̀kan yẹn wọn ò rí hadith yẹn so n táwọn sọ ní méjèèjì lọ́ràn àyàn sálámà alaykum salama sálámà wọn gbà pọ̀ràn yẹn ntòbí ni ntòbí ni wípé wọ́n wá ní ìgbà wo ni ẹni tó ń sálámà ẹni tó ń kírun ni ó sálámà tiẹ̀. sọmọ kó ti bí nǹkan mi ó ti bí ọ̀rọ̀ mi ẹni tó ń kírun lẹ́yìn imam ìgbà wo ni ó sálámà tiẹ̀ definitely ẹni tó ń kírun lẹ́yìn imam tó ṣe pé imam yẹn ṣe asalaamu aleykum wa rahmatulah tó kangara rẹ̀ sọmọ pé bí wọn ti sálámà tán kí ló ń wọn náà ṣe ọ̀nà ọ̀sálà òtẹ̀rí wà nínú sahih bukhari tí àwọn ọ̀rọ̀ abdullahi bin umar radiyallahu anhu tó ń tọ́ka sí wípé òjíṣẹ́ náà sà sálámọ̀ tó bá ti sálámà làwa náà máa ń sálámà làwọn afá nínú àwọn afá aláhàdé sọ wípé n tó túmọ̀ sí ni wípé tó bá ti sálámà ló bá tiẹ̀ ṣe pé méjì gan-an ló ṣe tó bá ti ṣe asalaamu aleykum ìwọ náà ṣe asalaamu aleykum tó bá ti ṣe ẹlẹ́ẹ̀kejì asalaamu aleykum ìwọ náà ṣe asalaamu aleykum ẹlẹ́ẹ̀kejì so ti yé báyìí nìsín ọ̀dà àwọn afá kan sọ pé rárá òdodo ni o ọ̀ràn yẹn ní tàkọ́kọ́ súnà ní tìkejì but tá a bá jẹ́ kó sálámà méjèèjì tán ká tó sálámà wípé àwọn prefer yẹn but àwọn ò sọ pé ẹni tó sálámà bí màá mo ṣe sálámà tàkọ́kọ́ tó yí máa sálámà ẹlẹ́ẹ̀kejì tó tún sálámà àwọn ò sọ pé wọn ò nírun o ṣó ti yí báyìí bí wọ́n ṣe tún tẹ̀léra wọn ètò sálámà yẹn wọn ò ṣe wọn rí yẹn mú wọn ò ṣiṣe bọ́dú gbogbo yòókù tó tò kalẹ̀ yẹn àṣìṣe ni. last question sir. now uh, nípa uh, àkúdáyà ni sir. kí ni ń jẹ́ báyìí. làwọn yorùbá àwọn ọlọ́mọ òkú no nípa ẹ̀yìn kò sàkúdáyà ni pé instances ẹ̀ mo ti gbọ́ bí ẹ̀mejì. àkọ́kọ́ èèyàn yẹn táìmù àjì ni so oyún yẹn ti kú níbí àti sin àti ṣe gbogbo ẹ̀ ìyẹn tó wá lọ mẹ́kà tó ń wò mọ̀ nígbà tó wá dé ó náà rẹ nìyẹn tó ń ṣe hajj a ní báwo lè possible. ó lè jọ ó lè jọ kì í jọ ó tún sọ bẹ́ẹ̀ kò sá possible kí n má ma ọmọ ìyá mi tààjọ ọmọ ìyá ọmọ bàbá kan náà hmm. sọ possible kí n má ma mo fi ilẹ̀ ń lé kò wá sí hajj èmi wà ní hajj mo dẹ̀ rẹ́ nìkan ah mo tún lọ bá mo tún wojú rẹ̀ báyìí àfi bí ìgbà tó yẹ pé òun ni dèrò ibi tí àlùwàlá ti já ó pè bó la àlùwàlá ti já kò tiẹ̀ gbọ́ èdè kankan tí ọ tí àbúrò mi gbọ́ èdè míì ló ń sọ so kìí ṣò ni wọ́n rí. naam ayakumullah wa alaikum salaam. sheikh bàbá èkì. ìkan ní àwọn ọmọ ìyá náà ni wọ́n ní kí n bá wọn bẹ̀rẹ̀ yìí pé ẹni ẹ ó jẹ́ ẹni tó ń wojú ọlọ́run fọmọ. ó jẹ́ ẹni tó ń ṣe kí ni. ó ń wojú ọlọ́run fún ọmọ. ok. wọ́n ti lògùn lògùn lògùn ṣá. ọkùnrin rẹ̀ kò jẹ́ ẹni tó bùkátà sí náà ti póun ló bùkátà sí but ó àzòun fi ọkàn ọkùnrin gbé bọ̀ ìyàwó ṣá ó ṣà ní ọmọ ọ̀rẹ́ mọ́mì wọn kan. ṣé wọ́n ti ṣe test medically wọ́n ní wọn ò ní problem wọ́n ti ṣe test gbàtí wọ́n ṣe test wọ́n ní eh, ìyàwó yẹn ó ní infection ó dẹ̀ ti ìyàwó yẹn ti lo àwọn àgbo ó ti treat ẹ̀. àgbo bẹ́ẹ̀ ni. rárá níbo ni wọ́n ti discover kó ní infection. ó ṣe test. ní hospital. bẹ́ẹ̀ ni. wọ́n máa mọ àwọn antibiotics tó máa bá infection yẹn mu. kó bèrè lọ́wọ́ kì í ṣọ̀rọ̀ àgbo ni ó máa tó sọmọ pé àgbo àti tẹ̀sítì ẹ̀ ká mọ bó ṣe rí so but main antibiotics ti hospital yẹn àwọn tí wọ́n discover infection yẹn wọ́n ti mọ antibiotics tó máa solve problem yẹn kó padà síbẹ̀ kó béèrè antibiotics tí wọ́n bá prescribe fún un ni kó lò tó bá wá ṣèyẹn tán àtọkọ àtìyàwó kí wọ́n wá máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar tí wọ́n dẹ̀ máa bẹ lọ́wọ́ ọba inshallah al-karim within before the end of the year inshallah wa bímọ wa lóyún. and ìfún tí wọ́n ṣẹlẹ̀ ní pé hmm. ìkòròdú ni lady yẹn gbé mọ́mì ọ̀rẹ́ mọ́mì yẹn ó wá ní kóhùn mu lọ sí ibì kan. oúnjẹ alágbọràn dùn àbí. bẹ́ẹ̀ni ó wá sọ yí pé ibẹ̀ náà ni ọdẹ ni ẹlọmọ òun lò tí ọmọ yẹn náà fi bímọ. ìgbà tó ṣàwọn adé ibẹ̀ láti kòròdú lọ sí abẹ́òkúta. ṣé ọkọ ọkọ náà mọ̀ tí wọ́n fi ń gbogbo. bẹ́ẹ̀ ni ó sọ fún ọkọ. ọkọ náà dẹ̀ gbà láàyè. pé kó lọ. Ah. ìgbà tí ó ṣàwàlọ lásìkò òdó wá dé abẹ́òkúta àgbà tó wá ṣàdé bẹ́ẹ̀ ọ̀dẹ́ ni ẹ ó ṣàwà àgbà tó ṣàdé bẹ́ẹ̀ ó ní gbogbo aim ti woman ẹ̀ ní pé ó máa ṣe test fún un ó ṣàṣe test ó ṣàgbà káàdì ó ṣe everything fún un pàtó ṣàwà ó ṣàwà explain nǹkan tí ó ṣe tó ń ṣe gangan pàtó wá explain fún ẹni yẹn wá ní kí wúmà yẹn sùn sórí bed gbà tí wúmà yẹn wá sùn sórí bed ó wá fi. ṣọkùnrin ni àbóbìnrin. ọkùnrin ni ẹni yẹn. gbà tó wá fi wúmà yẹn sùn gbà tí wúmà yẹn wá dùn tó wá sùn sórí bed wúmà yẹn púpọ̀ ìmọ̀ ẹni pé máa fi kọ́kọ́ test àti báwọn dọ́kọ̀ ṣe máa fi kọ́ tó fẹ́ ṣe scan the next ṣá wúmà yẹn ó ṣà wúmà gbà tí wúmà yẹn ṣàwá ṣe wúmà yẹn wá fi nǹkan kan sí ikùn ẹ̀ ó wá jẹ́ àdó ló fi ń kan ikùn ẹ̀ ó wá wo kinní yẹn nínú glass ìgbà tí ọ̀húnmù yẹn náà wàá ṣe tán ṣàgbà tó wàá ṣàǹsọ́ wàá wo àdó yẹn lọ́wọ́ ẹni wàá wo kinní yẹn lọ́wọ́ máa yẹ yí pé ó ṣàwà wá confuse pé wáì tí ó jẹ́ kan báyìí ṣá ẹni tó ṣàjọ ẹni tó ṣàmú lọ ìyẹn wá wò pé wáì tí ò concentrate sórí nǹkan tí wọ́n bá sọ ó wá àgbà tó ṣàwà kó òun bẹ́ẹ̀ sọ pé má ìdí òun ò sí bẹ́ẹ̀ pé nǹkan tí màá yẹn lò òun wà wọ́n dà pé gbàtò ṣàlò kinní yẹn fóun á òun ṣàdìde òun ò understand ara òun ṣàdélé kò ṣáà ṣàlàyé fún ó ṣáà lóun ò ṣàlàyé kíní yẹn fọ́kọ òun because tóun bá fi lè sọ fún òun ọ̀kan tí òun pa bá ó ṣáà bọ́ lẹ́yìn ìgbà yẹn ó tún sùn lógun lógun lógun ó lẹ́gbàá tó lọ sọ́dọ̀ máa yẹn ó ní kò sùn bí yàtọ̀ náà ó wá wò pé. ṣé orin tó ṣẹlẹ̀ tí obìnrin bá ń wá ọkọ tàbí obìnrin ń wọ́ mọ àṣìṣe máa ń tètè bá wọn nínú ètí wa máa ń bá wọn jù nínú àṣìṣe òun ni shirkiyat ìbálòwọ̀n ọba wọ́rọ̀gùn kì í wá jẹ́ kí n tí wọ́n ń lé kì í jẹ́ kó ó tẹ̀ wọ́n lọ́wọ́ èyí máa jẹ́ kó bọ́ lọ́wọ́ wọn ni ọ̀kan nínú àwọn ọmọ ìyá mi ó lẹ́sìn dáadáa ó dẹ̀ níwà. gbogbo àwọn ayawu re ni wọ́n máa ń wọ́n máa ń sọ pé alhamdulilah wọ́n máa ń ṣe dáadáa sáwọn ọ̀kan nínú àwọn ìyàwó tó wá tọrọ ó kọ̀ kí n tó béèrè pé kí ló lè ṣẹlẹ̀ ó ní kí n má ti béèrè kí n jẹ́ kóun ó rojú ẹnu òun fún mi ó ní ó òun kì í lọ ó tún ṣe lẹ́ẹ̀kejì òun kì í lọ ó tún ṣe lẹ́ẹ̀kẹta ó ní ṣe lẹ́yìn máa gbọ́ mo ní kò ní gbọ́ ó ní ṣé mo wá mọ ní tó ṣe mo ní ara ó ní ṣírkà mo ní kí ló fi jẹ́ bẹ́ẹ̀ ok ó ti bímọ mẹ́ta fọkọ mo rò pọ́kùnrin gbogbo wọn but nínú àwọn ìyàwó yòókù àwọn ti bí ju ẹyú mẹ́ta lọ ọlọ́run wa ní kó sí díẹ̀ ta ló fún un níta àkọ́kọ́ kékejì ńkọ́ tàkẹ́tà ńkọ́ ìgbà tó fẹ́ ṣe bí ẹ ń ṣe díẹ̀ nísìn ta ló fà á òun ọmọ yẹn o ọba gbalẹ̀ alágbègbà lọ alágbègbà ń wò wípé bóyá opportunity ní fóun tóró mọ ìyàwó ẹ ti ń ṣe alágbègbà ló pe ọkọ fúnra rẹ̀ pé ayáwó yín ti wà lọ́dọ̀ wa ó rò pé bóyá kóun ó fi yun ṣe àtẹ̀gùn àdúrà ọkọ lọ́gbà pé kí ó fi mọ irú èèyàn tí ó ń gbé sílé orí ọkọ kọ́kọ́ dàrú ná ohun ọmọ ní nǹkan kí ló sún ọdẹ lé ọmọ ṣíríkù àwọn tí wà sí nínú ilé yìí gbogbo ń dùn fi ń bá yín lọ ẹ̀sìn ní gbogbo wọn sábà bẹ̀bẹ̀ kó tó ṣe lẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ kẹta kò ṣe títòsí ó ṣe jìnnà àwọn tí ọlọ́run kan pé kó find out níbo ni ló wà ó wá ń tírèsè ló wà lọ bá ń bẹ̀ ó ní ló fi sọ pé tàn kí ni ìwàjú ó pin sí báyìí gbogbo ohun tó bá fẹ́ láti fi tọ́jú ọmọ láti fi ṣe gbogbo ẹ̀ òun yọ̀ǹda rẹ̀ mi lè rọrọ̀ sọmọ torí gbogbo ohun tó sílà kalẹ̀ kò sí tí obìnrin yẹn ò sọ gbogbo ohun tó sọ fún mi yìí o ó ṣẹ́nu kù ni o ẹni tó gbé obìnrin olóbìnrin sórí bẹ́ẹ̀dì tó nìkan dá wà ń bẹ̀ tó tu sí òhò ṣáàdó nìkan ló ṣẹlẹ̀ nígbà tó ń jẹ́ pé sísítà lòun kò pọ́síbù kọ́mọ̀mọ́rú obìnrin ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyá ọkọ rẹ̀ tó ní kó ní kó ká lọ́hùn kọ́ yẹ kó mọ orí èèyàn tí í ṣe ẹ má wọlé mi lọ́ọ̀dì kankan but ọkọ náà ponú òun náà fún un ní blanket blank check wípé kọ́ lọ ṣe ń dòwù látara pé kí ni kò bá lọ èmi ò lè ṣerú ẹ ẹni ire kì í ṣerú ẹ ọlọ́run ṣe alẹ́ ni ire báyìí tiẹ̀ ṣe ni ire afẹ́ jọ wọ́n kí àwọn rẹ̀ torí bẹ́ẹ̀ ń wọ́ ma kí àwọn rẹ̀ máa lọ ibi tó bá wù bá àìmọye àwọn oníranù tí wọ́n máa ń lọ sọ́dọ̀ wọn tó jẹ́ pé wọ́n sọ pé ó dìgbà wọn bá sí gbẹ́rẹ́ sí wọn láwọn òkè ara ó dìgbà wọn bá ṣe kílẹ̀ ti dókítọ̀ understand the feeling rẹ. ìkan tí ó wá béèrè tí ó fẹ́ bá béèrè ni pé hmm. ó ní ṣé ibi tóun lọ yẹn ó ní ṣé òun ò mọ̀ pé ìkan bẹ́ẹ̀ ló máa bá pàdé ń ipe ṣé àforíjì wà fún òun pé torí ìgbà tóun sì rí kan bẹ́ẹ̀ lòun sì ń tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run. àforíjì wà fún but yóò sá fúnrú nǹkan báwọn níjọ iwájú kó túbá kó túbá kó kún fọ́pọ̀lọpọ̀ istikfar kó wa máa ṣe dáadáa lójú ọ̀nà ọba Adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó má padà sí irú nǹkan báyìí mọ́ ó rí i pé gbogbo bó ń ṣe ń dé sọ̀rọ̀ ìmọ̀ ní ṣé ọ lọ nígbà tí wọ́n ló ní infection nígbà wọ́n ti discover kó ní infection hospital okay any infections tí ẹ bá discover doctor ṣé bẹ́ẹ̀ máa ń ní àwọn antibiotics tó máa ń bá a mú àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣẹ́fin ní ọ̀rẹ́ ọ̀rọ̀rùn wọ́n á ní wọ́n ní infection àwọn tí wọ́n ní infection ò béèrè lọ́wọ́ kí láàbí sóògùn infection ọwọ́ agbálẹ̀ alágbègbè alẹ́ wọn wọ́n fi tó àdó bọ́ lára ọkùnrin tí ó kó rí òwò rẹ̀ wọ́n wá rí òwò rẹ̀ ó dẹ̀ ń borí ó ti yapa sí ntọ́ yẹ ká bá lórí lọ́wọ́ ẹni tó ń borí kò yẹ ká bá rún kaba lọ́wọ́ rẹ̀ wọ́n ní kétékété là á ṣe kétékété téèyàn bá rẹ́ lẹ́mu lọ́nà kí lèèyàn ṣe yọ yà fún un àwọn ojú ọ̀nà tí ọba clear èyí rìn èyí tó clear dáadáa òun ni kíni hospitals fíìdì wọn ni wọ́n lo ẹ̀kọ́ fún lórí rẹ̀ ni àtúwọ́ tọba á ah, mo fẹ́ pé ẹ kí n lọ sọ́dọ̀ dókítà obìnrin tọ́jẹ́ bíi tèmi ni ìyìn lè ṣe kí ni ìyìn lè túra alẹ̀ fún dáadáa alhamdulilah wọ́n dẹ̀ pọ̀ tọba lọ sí àlè ìmọ̀ náà hospital tọ́ba ní obìnrin ló fẹ́ rí òun òní àsìkò báyìí ni wà wá padà àbí bẹ́ẹ̀ kọ́ tàbí kí wọ́n fún ọ ní yóò di universal láìpẹ́ eh, pẹ̀lú kọlọ ẹ eh? december lọ́nà eh. àwọn obìnrin omi na o tí wọn bá free wọn wá sí halcon bí gbà mí wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n jẹ́ pé fíìtì wọn ni tí wọ́n dẹ̀ dángájí lórí wọn tí wọ́n dẹ ń ṣiṣẹ́ àwọn ọmọ ìyá yóò dẹ̀ complain alhamdulilayi mashallah tó fi jẹ́ pé excuse kankan ọba adẹ́dá ní í o. àì òun ló dẹ̀ ń ṣe gbogbo nǹkan àì lé nǹkan tá à ń fẹ́ lọ sọ́dọ̀ ẹlòmíì ìyàtọ̀ sóun ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ṣírkù ni kó túbá kó ṣọ̀pọ̀lọpọ̀ ìsìnkfà kó chéńjì ojú ọ̀nà rẹ̀ ah, ìdí tá a lè fi sọ pé bóyá kó sọ fọ́kọ tàbí kó má sọ fọ́kọ tán òun ni ọmọrú èèyàn tọkọ òun ṣe ọkọ mi tó bá gbọ́dé lẹ́wù tó sọ yìí ó lè tó mẹ́tẹ̀ẹ̀ta lera wọn lẹ́sẹ̀kẹsẹ̀ fún pé rárá ṣe obìnrin wa pọ̀ obìnrin lé mo mú sùúrù fún atẹ́lẹ̀ náà ni ọ̀yà tẹ́lẹ̀ máa bá tiẹ̀ lọ ó lè dín nǹkan mi kó túbá kó ṣọ̀pọ̀lọpọ̀ ìsìnfà kó súnmọ́ bá dẹ́dà sí gbogbo tí ó bá ti yapa sí ti ń wọn bá fi ló jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam kó má fi lògbèsè ayé rẹ̀ o ẹnikẹ́ni tó bá ní òun ó fi dọ́gbọ́n láti fi lògbèsè ayé òun kèé jèrè bọ̀ ń bẹ́ẹ̀ eléyìí gan ọ̀dẹ̀ níyàtọ̀ bẹ́ẹ̀. so ló fi yẹ ká gbọ́dọ̀ ṣọ́ra ọba adẹ́dà kó kọ́ àmọ́ sí. jazakumullahu khaira na afuwasa. asalaamualeykum. ẹ wà láti sọ̀rọ̀ àyà ẹ má bínú sá. ọmọ sálámà náà ọdún sálámà náà. salaamualeykum sir. wa aleykum salaam tala. ẹ òkú tí wọ́n sin sí inú ilé tí complete nìyẹn nísìnyí àwọn ọmọ olókùú wa fẹ́ complete wọ́n wá ní ṣé àwọn lè wú òkú yẹn káwọn lọ sí síbò mi. bẹ́ẹ̀ ni wọ́n wọ́n sì lọ sí sítẹ́ wọ́n wú kan bẹ́ẹ̀ ni ayọ̀ bọ́ láìpẹ́ tí wọ́n lọ sí sítẹ́. ẹlẹ́gbẹ̀ẹ́ sà tí èèyàn bá ń kí ah, irun tó jẹ́ ọ̀rọ̀ yẹn. torí tí o sọ nísìn ah, ọmọ ìyá kan ó pè mí ní òwòrú àná pé bàbá òun dákẹ́ lóru àná kábà rántí baba rẹ̀ nínú dùá kọ́láwọn bá kó bá fọ̀rùn kẹ kó bá gbà lẹ́rù náà náà fọ́tẹ̀lì. tí o bá ń kírun tó jẹ́ ọ̀yàn ṣé èèyàn lè ṣe dùá ní yorùbá ní sujud. n tí kò ṣe ni wípé àwọn dùá tó wà nù súnà tó bá ń tó ń fẹ́ yẹn mu wọ́n dẹ̀ pọ̀ àwọn àdúrà yẹn lè máa máa ó máa kájú rẹ̀ ju tó ń fẹ́ sọ yorùbá lọ kọ́ ni kó lò. ẹsẹ̀ ń tò ẹni yẹn ò mọ o máa ń dùwà yẹn yorùbá ló lò máa ń ṣe mọ́ wá wá ní kí báwọn kan fáwọn pé ṣé ìlú wà fún kí wọ́n lè máa ṣe bẹ́ẹ̀. ó lè ṣe but tó bá ṣe ti èdè èdè tó wà nù súnà yẹn ló bẹ́ tàjù fún kó kọ́ kò lè fún láti kọ́ bó bá yẹ kó wó ni alámọ̀ rìzúkú ní rìzúkú àwọn àṣẹ àlànà tọ́yìnbá kò lè lójọ́ kan tí ó fi kọ́ yẹn tó bá yẹ pọ́ mọ́ ni ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما kò lè le fún jọkàn yóò rí kọ ó tẹ̀lé ń tó ètí bó ṣe bó ṣiṣẹ́ náà sàásà ń ṣe gbà wà kó lò yẹn ló bẹ́tà jù tọ́ba á ni pé mọ́sìkì kan wà ní tá a ti máa ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ sin òkú síbẹ̀ wọ́n ti pẹ́ pẹ́ máa ti ń kírun bẹ̀ bọ́ mo ṣẹ̀ wá ronú pé ah, wọ́n ní pé tó wá sòkù sí mosque àwọn àwọn akírun bẹ̀ ní juma ni o but tí màá wá kírun bẹ̀ yẹn kò sí bòmí tí mo ti máa kírun ní ṣáìdì yẹn àyàfi tàwa hausa wọn dẹ̀ ń sọ wọn ní sọ yorùbá ẹ̀ ní gbọ́ túbà kankan ṣé ó máa bẹ́tà kí òun kú jókòó sí ṣọ́ọ̀bù kó máa kírun zuri yẹn ni àbí kó lọ sí ti. irun jimoh yìí sọ̀rọ̀ yẹn fún obìnrin but tá a bá wá ní àálò yẹn ṣe bóbìnrin ti jáde kó ń lé ń lọ ṣọ́ọ̀bù ṣé ni ọ̀wá ní lọ ẹ̀hẹ́n so obìnrin tí ń jókòó lé obìnrin tó wà gẹ́gẹ́ bóbìnrin ṣe kó wà ó ní wọ́n ń bá wílé yàn kìí ṣe ìtọ́ wa jẹ́ pé òun ti bọ́ síta tì tẹ́lẹ̀ wàá wà sọ wípé kọ́ má lọ jimá yọ lọ jimá ẹ advice wọn àwọn tí wọ́n pín tí wọ́n sin òkú sí mọ́ṣáláṣí wọn kí wọ́n fẹ́ǹsì òkun yẹn kí wọ́n fẹ́ǹsì ẹ̀ off tí wọn ò bá lè wú kí wọ́n wú lọ́bẹ̀tà ṣùgbọ́n tí wọ́n á pé wọn ò lè wú kí wọ́n fẹ́ǹsì abala abẹ yẹn off kó mọ́ wà lára mọ́ṣáláṣí. nà tí ìyẹn ò bá ṣe ṣe kó lọ sí mọ́ṣáláṣí tàwọn haúsá yẹn bẹ́tà bí o tiẹ̀ gbọ́ nǹkan kan ọgbọ̀tẹ́kùlà ọgbọ̀tẹ́kùlà báyọ̀ lọ́wọ́ bá ọgbọ́n yẹn ara rẹ̀ náà ni àwọn àyà kan tàbí kejì àdìsí kan tàbí kejì yóò jáde nínú ọ̀rọ̀ wọn torí pé kí ni kútùbà àwọn igun ṣókíṣókíṣókí pẹ̀lú àwọn àyà àtàdé ọmọ wa ń bẹ̀ ó rí yẹn mú nà ọbẹ̀ tà. jazakumullahu khairan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa ala kala ma bihamdika shida la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ mẹ ti sàṣà lásà torí wọn máa wọn làwọn fẹ́ lọ ní sàn ah, ah, ah, wọn lọ náà ní dáhùn ẹ wọn lọ àwọn lọ àwọn kan tó lọ náà alhamdulilayi kọlọ kó jẹ ká gbọ́ yìí kọlọ jẹ kó wúlò fún wa request kan náà ni a fẹ́ béèrè lọ́wọ́ ara ọmọ ya wa tí a sọ̀rọ̀ ẹ̀ fún wa níbi ọdún tó lọ látara kó ń ṣẹ̀sìn tó ṣùgbọ́n ọlọ́run ní kó kó ka àdánwò pẹ̀lú pé èèyàn ń kírun lọ́wọ́ wọ́n sì fẹ́ gé e lérí káwa fọwọ́ gbà tó fà di pé ọwọ́ yẹn ní wọ́n gé ọwọ́ yẹn tó fẹ́ jábọ́ so àdánwò ni tí kọ́lọ́hún bá kó dákun kó bá wa fún ọmọ ìyá náà ní àlàáfíà kó dákun kó jọ gbogbo àwọn gbìyànjú tí wọ́n wá ṣe lẹ́kọ̀ọ́ wọ́n wá rí ìkan nínú àwọn ọmọ ìyá wa náà ni tó alhamdulilayi information tí mo gbọ́ ni wọ́n ti rí wọn so ṣùgbọ́n ìyẹn máa ń kú náà ni pending the time tọ́lọ́run ó fi ní kí ìyẹn ó yanjú àwọn ìkúnlọ́wọ́ wa táwọn ń ṣe fún torí ìnira gbogbo ìgbà ìnira jojúmọ́ ìnira ọ̀sán àtòru ẹni ẹni ẹni araba ni yóò mọ̀ wípé àṣọrù gùn torí pé ńgbà tó tí araba níyàn téèyàn sì bẹ̀rẹ̀ sí sunkún tó sunkún tó rò pé bóyá aago mẹ́ta ló wà tó wá jẹ́ pé aago méjìlá ni tó rò pé ilẹ̀ ti fẹ́ mọ́ àwa dàbí pé àṣọrùgùn òrùgùn tó tọ́ ọlọ́run mọ́fara ni wá so ẹ dákun a fẹ́ ran ọmọ ìyá yìí lọ́wọ́ kọ́lọ́run kó dákun kó dákun kó bá wa kórìí rẹ̀ kó bá fún lálàáfíà kó má jẹ́ pé ọwọ́ náà di kíké kó jẹ́ kọ́wọ́ náà kó di tí wọ́n tún padà máa lò so kò wá sẹ́ni tí ó kọjá àdánwò kọ́lọ́run kó dákun kó má dá wa tán so àjọ ń rẹpẹsẹ́ǹtì ara wa. ní àwọn ogun kọ̀ọ̀kan tá a wà ní òun ló fi gbogbo ibi tá a bá wà ká mọ̀ ìpè representative àwọn ẹni ọlọ́run ọba ni wá á lè bí éwu ẹ̀ tó wọ́n máa àtàṣe